اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد adúgbò fún ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí tí yóò tún dára padà sí ìjókòó yìí ní òní ọjọ́ kẹwàá nínú oṣù rọ́jà ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti márùndínlógójì السلام عليكم ورحمة الله وبركاته سوف لأن الله سبحانه وتعالى nínú kìtàbí al-adab al-mufrad a máa tẹ̀síwájú níbi ọ̀rọ̀ ojú ọ̀nà kọkàndínlógún báàbù birril walidayni ba'da mawtihima ojú ọ̀nà tí ń sọ nípa ìṣerere sí ìyá àti bàbá lẹ́yìn ìgbà tí wọ́n bá kú dá náà. حدثنا أبو نعيم قال حدثنا عبد الرحمن بن بصير قال أخبرني زيد بن علي بن عبيد عن أبيه أنه سمع على يحدث قومه قال كنا عند النبي صلى الله عليه وسلم فقال رجل يا رسول الله أنا أبو نعيم ó ní ó bá wa sọ̀rọ̀ abdulrahman bùnú lọ́gàfẹ́ abdulrahman bùnú lọ́gàfẹ́ náà wá sọ wípé usaid àbí asid bọ́nà ali bọ́nà ọ̀rẹ́yì ó fún mi nírò látọ̀dọ̀ bàbá rẹ̀ wípé òun gbọ́ àbá hussein yuhaddithu liqawma tí ń bá wọn ọ̀jọ́ sọ̀rọ̀ ọwọ́ aṣọ báyìí pé kunna inda nabiyyi sallallahu alayhi wa sallam àwọn alájọ ànẹ́bí ìkẹ́ ọlọ́run lọ́lọ́run kò máa bá arákùnrin kan wá ní ya Rasulullah mo pèrè ọlọ́run. نعم قال نعم الدعاء لهما والاستغفار لهما وإنكار عهدهما وإكرام قبيلهما وإلى الرحم التي لا رحم لك إلا من قبلهما آه يعني هذه هي الكتب من الكتب حتى لا يأتي أحد ويأخذ وينصرف wọ́n ní arákùnrin yẹn wá nílò ìṣẹ́ ọlọ́run halibakiya tó kù ṣé ó kù mìmbírì àbáwá ìyá ìṣe dáadáa sí ìyá àti bàbá tọ́jú rí láǹkà ní ìṣe dáadáa sí àti bàbá tó kù tó tún kún kankan mọ́ lẹ́yìn ìgbà tí ìyá àti bàbá bá ti kú àdéhùrùhùmá ti máa ṣe dáadáa sí wọn. ṣé tí wọ́n bá wà láyé nìkan ni ká tẹ̀lé wọn ká ṣe dáadáa sí wọn ni àbí tí wọ́n bá ti kú tó tún kún dáadáa tí màá tún ṣe lẹ́yìn ikú wọn wọn là ń sọ sọ wípé náà bẹ́ẹ̀ ó sì kún kìtọ́ ló ń àrùbà ó kún àwọn ìṣesí mẹ́rin ṣèṣin mẹ́rin dẹ́kun. alákọ̀ọ́kọ́ àdùá òlẹ́hùnmá nínú dáadáa tí yẹn máa ṣe fóònù bí tó ti lọ nìyẹn ìyá àti bàbá gbogbo àwọn tá a ti ní wọn lọ́hùn ìmọ̀ àtàdúrà fáwọn méjèèjì ẹlẹ́ẹ̀kejì lábẹ́ bẹ́ẹ̀ náà wàlẹ́ sí kí fáwọn lágùnmọ̀ kankan náà ni ìmọ̀ àwáforíjì fáwọn méjèèjì kánú àwọn ọmọ ya alọ́bí akẹ́kọ̀ọ́ kan wọ́n wá ń béèrè yìí pé sísílámù tí wọ́n ń ṣe lánàá wọ́n tún ń ṣe lónìí àwọn kan ní kò sádùá fóòkù àwọn kan ládùá ń mọ́lẹ̀ ẹ̀gbọ́n wọn yé mi bóyá àwọn ẹ̀ńtẹ́ ni wọ́n ní kò sádùá fóòkù ìhun táwọn ń sọ ni wípé ká sọ pé àṣejọ kẹta kò sẹ́rì a ṣèjọ́ kẹjọ kò lẹ́rì abẹ́rẹ́ ṣàdó àfọ a sògójì ọjọ́ kò lẹ́rì àbíkọ́dẹ̀ ìyá sí pọ́kùnrin ló tó fi ìyàwó lẹ̀ kásọ fún gbà táwọn ìyàwó ẹ̀ bá ṣe kí ni tán bá jáde oko òun la fi ìnáwó rẹ̀ kò lẹ́rì bóyá ohun táwọn ènìyàn ń sọ fẹ́ẹ̀ farabalẹ̀ gbọ́ nìyẹn àdúrà ń bẹ fòkù dáadáa. kò sì nídìí kí yẹn dájọ́ gbogbo àsìkò lálẹ́ ṣàdúrà fún òun lọ́fà tá a bá sọ̀rọ̀ lọ títí nísìn ẹ̀yin náà gbogbo àwọn ọ̀rọ̀ díẹ̀ ọlọ́wọ́ àni ò táwọn kí là ń sè à ń ṣàdúrà fún abátúndà kan náà àwọn afáà ní pé kí là ń sè yẹn a ṣàdúrà fún wọn dẹ̀ ti lọ ẹ̀rí kódà àyà tún wá lórí ẹ̀ ní يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان àwọn ẹni tó ṣe pé wọ́n wá min ba'dihim lẹ́yìn àwọn sàábí يقولون ربنا ìwọ̀n tí wọ́n máa sọ náà ni pé ìwọ ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa o اغفر لنا oríṣi wa ولإخواننا الذين سبقونا بالإيمان kó o dẹ̀ tún foríṣi àwọn ọmọ ìyá wa tí wọ́n ti ṣáájú wa pẹ̀lú gbàgbọ́ ẹ̀rí. kí ni wọ́n ṣe yẹn wọ́n gbàdúrà fún tí wọ́n ti gba wájú wa pẹ̀lú gbàgbọ́ wala taj'al fi fi àdìẹ ọkàn ẹ̀mú sí wa lẹ́mìí káàfin lè ṣàdúrà fáwọn onígbàgbọ́ òdodo rahim ìwọ wa aláàánú ni ni ó fi hàn yìí pé kásádùn àfọkù gẹ́gẹ́ inú ìlànà ẹ̀sìn wà yìí lọ́wọ́ wọn làwọn sọsọ làwọn àgbẹ̀ gbókun mẹ́rin ìsàdúà fún àwọn ọ̀yá àti bàbá wàlé ṣèkì farun lágbòmọ̀ àti ìwà àforíjì fún ọ kẹ́kẹ́ náà méjèèjì àdúrà náà ìkejì òun ni ìfáàzù ahadihima sísàmúsẹ àlùkáwà ni wọn tí wọn ṣe nígbà tí wọn wà láyé wọ́n sọ pé ọmọ yìí o gbogbo bí ó ṣe kẹ́kọ̀ọ́ tí ó láàkú láàka níbi ìmọ̀ àwọn làwọn fẹ́ máa mójútó ikú ọ̀wá jẹ́ kí wọ́n lálùkọ́ àníyàn mú tẹ̀ ọmọ dáadáa kí wọ́n fi ilẹ̀ tó bá di pé wọ́n lọ tán tó ń bá sọ pé ọmọ náà dà tó bẹ̀rẹ̀ sí ní ran ẹlẹ́kọ̀ọ́ ní ń ṣe dáadáa sí àti bàbá rẹ̀ ìkẹta ìkìrọ̀ mùsọ̀ ní ìkẹgbìmọ̀ ọ̀rẹ́ ẹ̀yà àti ìyá èèyàn àti bàbá èèyàn kí yẹn máa ṣàpọ́nlé wọn ẹ̀rí ni wọ́n fi sọ pé hadithi ló ti tọ́ lódodo àti dọ̀yìn fún dọ̀yìn fún ni tíyẹn ò ní àtakò ní ṣùgbọ́n ní àwọn àhadithi míì tó gbádùn tó sì dé àwọn ọ̀rọ̀ yìí múlẹ̀ nípa ká fún wọn ká foríjì fún wọn káyà làkà yẹn ká sọ gbádùn kátó sọ wípé a tún padà kan hadith mi tó fìdí múlẹ̀ dáadáa. lẹ́yìn náà ìfọ́n ọ̀rẹ́ wọn lé ìyẹn kẹrin lẹ́nu sahih hadith tó gbádùn dáadáa nípa wípé àwọn olólùfẹ́ Khadija radiyallahu anha àníṣe sálá a tún máa sàkọ́lé wọn ẹ̀rí a tún máa sàkọ́lé wọn kódà wọn ní tí wọn bá pẹrẹ báyìí a tún wá sẹ́ńdẹ̀ sáwọn sọ̀dá ikú Khadija. wípé nínú dáadáa òun lẹni tó bá jẹ́ olólùfẹ́ yẹn ẹni tí bá ń ṣe dáadáa sí káwọn náà ṣe kíni o ká ṣe dáadáa sí nínú dáadáa lọ́wọ́ ó ti yẹ dẹ̀ sí síra ẹ̀ mọ́ bí wá. tọ́ ó fi ẹgbẹ́ dáadáa tá ṣe fóun mi fa àwọn míì mẹ́tọ́ fìdí múlẹ̀ òun ni pé ká ṣàpọ́nlé ọ̀rẹ́ wọn. bákan náà wọ́n sílẹ̀ tó rọ́ọ̀hìn mi lẹ́tí láàrọ̀ illa min qibalihima àti ìdámọ̀lẹ́bí pọ̀ èyí tó ṣe wípé o ò ní mọ̀lẹ́bí míì mọ́ ìyẹn ni pé la rahima laka kò sí mọ̀lẹ́bí kan fún ẹ illa min qibalihima àyàfi pẹ̀lú kẹ̀gùn ìyá àti bàbá yẹn náà ìyẹn ni pé gbogbo mọ̀lẹ́bí tó bá so mọ́ wọn kéèyàn dà kọ́ abẹ́ pé yẹn ń ṣe dáadáa sí wọn náà ẹ̀rí gba pé hadith ló ti gbádùn ẹ̀dẹ̀ àwọn àhàdìsì tó fìdí múlẹ̀ táwọn ọ̀rìnlẹ̀ dáadáa sì wà tó jẹ́rìí gbọ́rọ̀ yìí. sábàwọ̀ àhàdìsì nínú àgbọ́yé tá a bá ń bẹ àgbọ́yé alákọ̀ọ́kọ́ fi ìlhàtú aládùáì bí rọ̀hmẹ́tì wàlmọ́gìrọ̀tì lílùwàlìdáyìí. ìbẹ́ńbẹ́ ti ń ṣe lójú kòkòrò pé ká ṣàdúrà ìkẹ́ àforíjì fún ya àti bàbá. àgbọ́yé kejì dábàá nu hadith òun náà ni pé ìsinlójúkọ̀rọ̀ alá ìfá ilẹ̀ ahad fífi àlùká wà ní èyí tó ṣe wípé ń bẹ láàrin ìyá àti bàbá èèyàn àti èèyàn kan kó tó di pé wọ́n jáde láyé ẹ̀rí wọ́n wá ojú wọn dé wọ́n tó sàmùsí àlùká wà níyẹn kí wá pé àlùká ọ wà nù dáadáa tá a ṣe lẹ́yìn ìgbà tí tá a ṣe fún ìyá lẹ́yìn ìgbà tí wọ́n bá jáde láyé àti bàbá. ìkẹta nínú pípé dáadáa àti ìdámọ̀lẹ́bípọ̀ àti ìsàpọ́nlé àti ìmáná òun ní àwọn ọ̀rẹ́ wọn ọ̀rẹ́ àwọn òbí èèyàn wọn jọ lólùfẹ́ wọn kí èèyàn máa ṣe dáadáa sí wọn kó máa pọ́n wọn lé kó máa náwó fún wọn. àgbọ́yé kẹrin. ńbẹ́ńbẹ́ ọlá ti ń bẹ fún ká dá mọ́lẹ́bí àti wípé nìyí o kò lè rí ọlá yìí àyàfi pẹ̀lú sábàbí òǹbí rẹ̀ tíyà àti bàbá ọ̀bá bíi bọ́dọ̀ ó sì mọ̀ wípé àwọn ẹni yìí mọ̀lẹ́bí ni wọ́n jẹ tó gba aládá lára wọn. ìṣe dáadáa sí ìyá àti bàbá lẹ́yìn ìgbà tí wọ́n bá ti jáde láyé tán. حديث مين؟ حدثنا أحمد بن يونس قال حدثنا أبو بكر عن عاصم عن أبي صالح عن أبي هريرة قال ترفع للميت درجته ويقول يا ربي أي شيء هذه؟ ويقال استغفر لك nílò mọ́rí. hadithi tó kàn yìí lábẹ́ ṣíṣe dáadáa sí ìyá àti bàbá lẹ́yìn ìgbà tí wọ́n bá papòdà tán. wọ́n ní hadassana ahmed bìnìyàn ó bá wa sọ̀rọ̀ òun náà sọ pé hadassana abubakar abubakar bá wa sọ̀rọ̀ látọ̀dọ̀ aṣim látọ̀dọ̀ abi sọ́ọ̀lì látọ̀dọ̀ abi hùwẹ́rọ̀ ọjà lọ́tàlánì ó ní wípé wọ̀rùfáàrùn lè lè má yé ti báàdà má ò ti hì dáhùn jàdù. wọ́n á máa gbé ipò ga lẹ́yìn ìgbà tó bá papòdà tán wọ́n máa ṣe àgbéga ipò òkú lẹ́yìn ìgbà tó bá papòdà tán. tí wọ́n bá wá ń gbépo rẹ̀ yí ga ọ̀yẹ̀kọ́ọ̀lì yóò máa wá sọ báyìí pé yàrá rọ̀ ayé rọ̀ bẹ̀. nínú àwọn àdáwà tún ní dáa a mbẹ́mbẹ́ ya mbẹ́mbẹ́ àyà mbẹ́mbẹ́ ayé mbẹ́mbẹ́ ayé rọ́bì mo kì wọ ẹlẹ́dàá mi rọ́bì tó tún wí yẹn wọ́n tún ṣe hàtú yá mbẹ́ mi ayé ṣe ìnhàbì èwo lélẹ́yìí o ipò tí ń ga yín bó mo ti kàn wọ́n máa wá dáhùn bí yẹn lóhùn jọ ní báyìí pé bí tó kú ní ipò rẹ̀ tún ga sí wọ́n máa sọ pé wàhálà tó ka káfàrọ̀ lẹ́kà ọmọ rẹ̀ máa sí ní tó wá forí jí ọlọ́run fún ẹ ń lójú pò báyìí ní hadith yìí hadith ni hadith tí pè òun ni hadith ti takú làwọn ó ó ní ìdájọ́ pé ká rù lọ bá nẹ́bí torí ẹnu sàbí ọ̀gbà rọ̀rọ̀ ọ̀rọ̀ gébù inú kẹta fi dìtẹ́tẹ̀ pé ó súnmọ́ kó ṣe pé sọ̀hábà yẹn gbàgbé láti dá pa nẹ́bí alẹ́ bí kẹ́sì gbogbo ohun tó ti jáde gbọ́rọ̀ ọ̀nà òbó wà ní tó tẹnu sọ̀hábà jáde tí ò sọ pa nẹ́bí wì tá òkú làwọn inú ọ̀nà máa fi ń hadith yẹn aláǹfààní àti lọ gbé bá nẹ́bí sòsì bí kọ́ máa sọ pé tíyẹn bá ti báyìí ọgbà ládàá báyìí nù sábẹ́ ọgbà ẹ̀rọ ìgbé wájú mi dàlí kámọ̀ nǹkan báyìí ọ̀sẹ̀ lẹ́nu sábẹ́ ọgbà ẹnu ta lọ́gbà ẹnu ànẹ́bí sallallahu alaihi wasallam ẹ mọ̀ pé lábẹ́ pé àgbà pé òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe lọ́wà ọ̀nà ẹni tasdiquhu fima akhbar min al-umuri al-madiyah wal-umuri al àwọn ọ̀rọ̀ tó ti lọ àtàwọn èyí tá a kọjú dà ká àgbà lóòótọ́ pé òdodo ní ń sọ abẹ́ pé àgbànẹ́bí ìgbọ́n náà lọ́wọ́ wọ́n fi hàn pé káwọn náà ká ṣàkíyèsí rẹ̀ wẹ́n ní àhàdíìsì ká sọ rárá àwọn náà ti ń dọ́gbọ́n kí àdíìsì díẹ̀ díẹ̀ nìyẹn ẹni àhàdíìsì rárá bí kí sọ̀hárà wí tí wọ́n sì ní sọ̀hárà ọ̀fọ́lùfẹ́ tí ó dọ́dọ̀ sábì yẹn sòṣe ẹ̀ pé bó ṣe wà lọ́dọ̀ wọn ni wọ́n fi mùsùlùmí olè túmọ̀ pé ọkọ̀ àbísọ́dọ̀ ànẹ́bí àbúṣe parí sọ́dọ̀ sábì wọ́n sá wọn ni wọn ń pè so mọ̀kúfù yìí wọ́n dá dó sọ́dọ̀ sọ̀hábà ń tòótọ́ ọ̀sọ́pá náà bì lórí àtúnṣe dídí ọ̀dọ̀ sọ̀hábà ló ṣe kíni o ńlọ́dákẹ́ ṣùgbọ́n gbà bá wo hadith yẹn arígbéke ṣe kéèyàn kan máa mú ni sọ̀rọ̀ ọ̀gọ́ ìbò ni òkú tó kù tí wọ́n á gbé ipò rẹ̀ ga tàbí wa àlẹ́ ti gẹ̀ẹ́sì iye bàbá kan ti rùn òdùn láti wọn lọ́sọ gbóhùn lálàá lójú rẹ̀ òun rẹ̀ nìkan ọwọ́ yọsọ̀ kan ó ṣe kinní kan ẹni tí ẹni tí òkírun aláwọ̀ lọ́fẹ́ máa lá ẹni tí òkírun déédéé alákàlà náà ni ọ̀là bọ́ bá lálà ẹ̀rí wo ti wò tí gbogbo àwọn ilé yẹn. òní tó ń fa àwọn olèlè mọ́ yìí ti bá àdámọ́ ó ti hì dárọjà tó wọ́n á gbé po òkú ga lẹ́yìn ìgbà tó bá kú tán òkú yẹn máa sọ wípé ìwọ ọlọ́run ọbẹ̀ lẹ́dàá mi ayé ṣe ìhàrí èwo ni yìí wọ́n máa sọ pé wàhálà dókà sáfárọ́ lẹ́kì ọmọ rẹ̀ máa sì ní tó wà foríjì fún ẹ ẹ̀rí ló fi já sí pé gbogbo àwọn àtàbá sì níyàwó ó ṣe pé ohun tá a nẹ fún ọlọ́dáadó kọ́láwọn ọba àlekẹ́ alákópèsè fún wa àbí kó ṣe pé nǹkan kan náà ló fà á láàfin tí ì ṣe ọlọ́run kó ṣe rọrùn fún wa ẹ̀rí kí yẹn fẹ́ yàwó kọ́láwọn bá fẹ́ sábàbẹ̀lẹ̀ wẹ̀rẹ̀ àdá okùnfà téèyàn fi bímọ ni téèyàn bá ti bímọ oríire wà mbẹ o hmm? oríire wà mbẹ pọ o ẹmọ kọ wà pé tọba adijọ mi làlẹ xeyàmẹ wọn a máa sọ fún bí àwọn a máa sọ fún àwọn ọmọ fìyà wà àwọn ọmọ bá mẹfẹ sẹ́yìn fáwọn ọwọ àdéhùn yẹn àdéhùn hasan àwọn ọmọ làwọn ọwọ wọn àti ó ti jẹ dẹrù tẹ mẹfẹ sẹ́yìn lẹ́ẹ̀kíní wọn a sọ fún ọ lẹ́ẹ̀kejì wọn a sọ fún wọn wà máa sọ pé títí tí àwọn abínibí àwọn fi wà lójẹ náà fáànà wa Ọlọ́run dàgbèjà àwọn ọmọ owó wúlò wọn lè wà nù ẹni tí ó sì fẹ́ wọn ara kẹnu sì fẹ́ nìyẹn wọn tọ ọmọ yẹn ọmọ ọmọ pàtàkì o wọn pàtàkì gan ẹ̀rí wọn bá sọ fún ọ pé ọdà ẹ kúkú wá wà lójẹ náà ẹ̀yin àtàwọn òbí ọmọ ọlọ́dẹ̀ ti ní access kó wà lójẹ náà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ òbí ni lọ́yìí inú àǹfààní tó wà ń bi ká bímọ nìyẹn inú àǹfààní tó wà ń bi ká bímọ ká tó lówó pa súnẹ òun ni pé ọmọ tá a bá pa súnẹ rẹ á sì fi òbí rẹ ń jọ gbẹdẹ àlàyé àwọn mínà ṣàfihàn àwùládì mínà ṣàfihàn wọn ní hadith tó jíṣẹ́ Ọlọ́run sọ yìí pé kullu gulamin rahinatun bi aqiqatihi gbogbo ọmọ yòówù tí wọn bá ti bí wọn ti fi dógò imam أحمد àti afáwa àtà rahimahumallahu الله تعالى. ní رهينة rọ̀hínà tó ń bí àkìkọ̀tẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé a ti fi ọmọ yẹn dógbò ìsìnkà òbí rẹ̀ pẹ̀lú ẹran súnẹ́ tó bí yẹn bá pa àpasúnẹ́ ẹlòmíì sì lè lọ gbé palẹ̀ ẹja kọ́dọ̀ lè ta tẹ́ǹtì kọ́dọ̀ lè pa àwọn afẹ́ kọ́ má gọ̀ kọ́ má gọ̀ àìsàn fún ayé pé owó kọ́mágọ̀ kọ́mágọ̀ wọn ọ̀sẹ́ lórí Abíọ́lá ba kọ́dà èyí tó tún lè jù wọ́n ní wọ́n tún rówó pẹrin Abíọ́lá débi pé wọ́n ti àzọ̀ pé kọ́mágọ̀ kọ́mágọ̀ wọn ò rí kẹ̀kẹ́ sí ẹ wá ohun tó Abíọ́lá jẹ́ tọ́gọ́ ni àbọ́gọ́ ni. gbogbo ọmọ tí wọ́n bá ti bí àwọn àfáà wa ní rọ̀hínà tó ń bí àkẹ́kọ̀tẹ̀ wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé a ti fi dógbò sísí pẹ́ òǹbí rẹ̀. pẹ̀lú ẹrin àkíkọ̀ rẹ̀ tá a papọ̀ ẹ̀kọ́ ẹni àkíkọ̀ yẹn keje lọ keje lọ́wọ́ suna súnà o òǹkà sì kẹjọ èké lọ́ba àwọn èèyàn o wọ́n ní ọ̀dà nígbà tẹ́ wọn sọ wípé òǹkà sì kẹjọ ọlọ́run dákun má jẹ́ àbáwọn láyé má tó torí tí jínú lòun náà má àbáwọn ayé àti o ẹwọn ọsẹ kan ẹwọn ọjọ́ méje ẹjá má dàrá láàmú yọ sẹ́wọ̀n ọjọ́ méje ọwọ àwọlé ní òní ọwọ́ inú ẹ̀wọ̀n lónìí tọ́ba níjó ni ọ sọ fún ọ pé ọjọ́ pé àlàmísì ni táwa sọ pé ẹjá fún kàti kẹjọ yóò fún yẹn tọ́wọ́ adi bí súnlẹ̀ láwàá sí ìka wọ́n bá tún dá wàhálà lẹ sóòrò lọ ṣáájú fásán lọ ṣáájú tọ́ sẹ́niyàn tó láròyé nù ni kò láròyé nù náà ní gbogbo alájọ́ ń gba Ramadan àbí gbogbo alájọ́ ń gba Ramadan tí wọ́n bá sọ wípé òní làákà sámú orúkẹ ló ń pè ní wọ́n bá fẹ́ ní nẹ́fílà òru òní. sáyẹnsì bẹ̀rẹ̀ awẹ́. Eke ni gbogbo àwọn kinní wọ̀nyí Eke eke gidi tó lágbára tí ẹ bá bímọ bí wá àsìkò yìí látàárọ̀ dàsìkò yìí ọjọ́ ìlànà sì lápẹ̀rẹ̀ tọba bọ́ mọ́gárì nígbà yẹn látò pẹ̀rẹ̀ nírú ọjọ́ ìjùmọ̀ àbáyé torí mọ́gárì tọbọ́ sí àti bọ́sí sábà ládàtọ̀ wà nínú pípa ni ẹ̀yin àfa wa ẹ̀já máa rẹ́ ti sọ fún wọn fọmọ tá a bá pa súnà rẹ̀ yóò sì pè òun ọmọ tá a bá pa súnà rẹ̀ ẹ̀rìn súnà wọ́n ti fi dógò pẹ̀lú kíni sísí tẹ òǹbí rẹ̀ ẹ̀wá wẹ́n tí wọ́n bá pẹ̀rẹ̀ súnà fún. wọ́n dẹ̀ nílẹ̀ nínú wọn jàmù pé gẹ́gẹ́ bí sheikh náà Al-Albani rahimahullah ni wọ́n ti fi díẹ̀ múlẹ̀ ipe nínú àlẹ́mọ́ jàmù ìtọ́bárọ́ ni jàmù làwọn sọ fífi àlè pa níjọ́ keje tá a bá láǹfààní dààmú àlè pa níjọ́ kẹrìnlá ṣíṣe yìí bá tún ṣe dààmú a lè pa níjọ́ kọkànlélógún ẹ̀rí lókìjì wọn fẹ́ ká jù níbo la ti lọ òun ni pé tá a bá rọmọ bí a ah, àbáríkà dáadáa ni o ẹ̀dá tọ́lọ́run ní kárí wọn tọ́lẹ́sìn tí wọ́n jọ sọ fún wa tí wọ́n jẹ́ fìtínẹ̀ fún wa dáadáa ni o dáadáa yẹn kọ́ alágbára lé pé tá a bá tún kú ipò á tún wa ga èèyàn kẹ̀rí ipò tó ga lẹ́ẹ̀kan náà kéèyàn sàdédé ráhùn yẹn láì wọ́n kí ẹ máa béèrè pé wá o ọ̀rọ̀ mi ogun ní àbáyé báyìí ló ṣe jẹ́ ṣùgbọ́n mo tó jù bẹ́ẹ̀ rí lọ lèyí yẹn ga jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala fẹlẹ́ ìjà ń fàánì tó wà lórí ká bímọ ṣùgbọ́n àdìsí àdìsí máa kó fún ni ṣùgbọ́n làwọn rafa àdìsí tó dúró sọ́dọ̀ ní tòótọ́ láṣà bẹ̀ẹ̀ ní ìdájọ́ ta lè ànẹ́bí àbẹ ìsáájú òdì gbọdọ̀ wọ́rọ̀ gígùn fún wa kódà tó bá sọ ní tó gbóyè náà rọ̀ sánẹ́bí wí kan bóyá kọ̀rẹ́ sí jọ́ tó wí ni tọrọ yẹn ti clear díẹ̀ ẹ̀sùn mọ́ bá jọ̀rọ̀ lásán bí kó túmọ̀ yìí pé tàbá fi sọ̀rọ̀ á ti báyìí ìyẹn ò kí ń ṣe gáíbù àríkè tí yẹ ìwé àwọn ẹgbẹ́ nǹkan báyọ̀ ṣẹlẹ̀ yóò rí báyìí clear díẹ̀ now lábẹ́ ṣíṣe dáadáa sí ìyá àti bàbá lẹ́yìn ikú hadithi mi tún nìyí ṣùgbọ́n ká tó débẹ̀ àgbọ́yé tá a bá nù hadithi oúnjẹ oyè wa ọlá ti ń bẹ fún istighfarul walad fi haqqi walidayhi tí ọmọ gbọ́dọ̀ máa wá foríjì fún ìyá àti bàbá rẹ̀ o kódà káwọn ọ̀rọ̀ kan yà ti pẹ́ mi ipe ẹni tó bá fa àdó àti láti ṣe fóun díẹ̀ tó ti pé mùsùlùmí dẹ̀ ni wọ́n fa innahu yanqati anhu rizq àti sì kí a máa jáde wọn làwọn yẹn wọ́n ṣe dáadáa lóòótọ́ kò nídìí pé ní ẹ bá fẹ́ ṣàdúrà yẹn kí ẹ sọ àyà ah, tálíkù sí gbogbo àwọn òkú wa lọ́n bá ní kẹ́ gbogbo wọn kò sí yìí yìí gẹ́gẹ́ àwa yìí yìí gẹ́gẹ́ la nídìí ẹ̀dùn kú lọ. àyùbá yìí pé kò sí yìí ni àná sọ̀tọ̀ láǹsọ fún àfàrà àwọn àdùn ìjàmbá pé tọ́ ọba yé wí o àlùjẹ́nà ni o ìmùtọ́kẹ́ wà láàrin kó àlùjẹ́nà yìí kù ẹ̀

ọba àwọn akùn tẹsẹ̀ rẹ kò sí kẹ̀kẹ́ tí wàá jí kẹ̀kọ́ mọ́ ọba fún ní kòrò sí i adàlọ́ àwọn ẹni tó ń sànú àwọn ọdẹ níìsì àwọn tó gbẹ́sìn yìí ẹ pé yóò gbà sí ọdẹ àwọn òsì ní mọ wọn ò ní mọ̀ pé ohun tágbàlagbà rẹ fi ń jẹ̀kọ abẹ́wé lọ́wọ́ ọba ti ka kòrò sí ìbá yóò forun sí fẹsẹ̀ rẹ ni kò ní gbójú gbà kò sí kẹ̀kẹ́ tí tí ó ṣẹlẹ̀ á gbọ́ abáwọn àgbàlagbà jókòó torí ajẹ́tànẹ́pọ̀ mọ́tò ajẹ́tànẹ́pọ̀ mọ́tò nílà wa abáwọn jókòó wọ́n fìdí ẹ̀ múlẹ̀ fún wa yìí pé ẹni yẹn ọdẹ ni ohun tí òwì ó wí báyìí ọ̀nà ọ̀fọ̀run sí fẹ́tẹ́rẹ́ ni ọ̀sọ̀dẹ tó ikú ni wọn ò kó nǹkan tó sì lágbára ní sọ wọn ò débẹ̀ rí fáwọn okò kankan kò sí yìí àti mẹ́ka lè kájọ ọdún tẹ̀wọ̀n á kéwù kan ẹlẹ́mìjọ́ mẹ́ta yìí nígbà tá a fẹ́ nǹkan súnlẹ̀ tó fi máa jáàbò fún yẹn kó lọ́dọ̀ àṣà ìtọ́nà alákàlà rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ tẹ́lẹ̀ mi máa rí eégún lé káàkiri oòrùn ń dà láàmú àwọn àlámọ̀lẹ̀ mọ́mùsíà tó yẹ pé máa ń wáyé pẹ̀lú àṣàṣì àwọn aláṣàṣì lè sàyẹn lóògùn tí wọ́n sá olóògùn tí ó dáhùn lára ẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run náà pé ọmọ ọ̀hún bì dán rínà bí hìmì ní àhàdín ìlàbí ìdínlá àwọn olóògùn wọn ò lè fogun sí yẹn ní sùtà àti pẹ̀lú yọ̀ǹda ọlọ́run làwọn náà àwọn tó bá gbójú ní ọgbọ́ wọn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run náà ní ìdáhùn lára ẹ̀ lórí bẹ́ẹ̀ má lọ bá ságídí ọ̀kẹ́ náà wà fẹ́ lọ́pàá ìbínú wà rìdì ó ní látọ̀ á ní mọ́ni ìdá kan lè fáìn ẹni ọba lóhun ti fáwọn máwùlẹ̀ bá alágídí gbára lọ́hun tiẹ̀ ọlọ́hun ó dẹ̀ fún ọ. èso ọlọ́run sọ ó tó bẹ́ẹ̀ ó ṣèkìní kan má bàa wí gbogbo eléyẹn wò nídìí eléyìí ọlọ́sẹ̀ ni tó ọlọ́run ti sọ pé ẹ lè fi nìyẹn lára àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run mo sì kótó di pa kódà lọ́pọ̀ ní gbogbo ìgbà òjíṣẹ́ ọlọ́run sọ pé ká máa wí láàárọ̀ ká máa wí nírọ̀lẹ́ ká máa ń gbogbo àsìkò ọ̀run ká fẹ́ sùn ká máa wí. kò sì ní pé bóyá kúlúwà ahad mẹ́ta kúláwọ̀ mẹ́ta gbogbo àwọn òkú wọ́n ti sáré parí ẹ̀ náà nìyẹn lọ. bí mo ti sọ̀rọ̀ yìí náà ọ wọ́n bá tún máa sọ́dí yé wọn náà má kà gidi o wọ́n bá ti lọ́wọ́ ọkà jẹ́ ọkà máa wùlẹ̀ bá fa ìwọ òní bá ka ọmọ fún lóní bí wọ́n mẹ́ta fún ara mẹ́ta kọ́ máa ka ìdí kò hàn lọ́fẹ́ káàbí jẹ́ ọkà jẹ́ ọkà wọ́n ọba bá ka ọba yóò lè sàlàyé pé kìí ṣe òkú mi ìgbà lónìí fún àwa gẹ́ni èmi náà lára ẹni tó ṣe pé ń kà ní gbogbo àsìkò ń á ah, ó ti yẹ tó ní bẹ́ẹ̀ ni òun jẹ nífẹ̀ẹ́ á ah, ọlọ́run wá nífẹ̀ẹ́ pẹ̀lú ohun tó ń ṣe gbogbo ìgbà lọ́ba ti kírun báyìí ọba ti rí fájà tó ń sọ́tún ìkíláàsì ọba afẹ́ kírun so nípa bẹ́ẹ̀ àdúrà yẹn kátó ọlọ́run foríjì wọn ọlọ́run kẹ́ wọn kódà kò ní ìdíkẹ́ yẹn lu bẹ̀m̀bẹ́ ẹ pé foríjì wọn ó lù wá gbangba ìkẹsẹ̀ gẹ̀ fún wọn kò nídìí kò nídìí kò kéèyàn kẹ́ tọrọ àforíjì yẹn kó sì tọ kó kó kó tọrọ ọ̀kẹ́ fún wọn kó tọrọ àlùjẹ́ náà fún wọn bí wọn àbàbà mi ah, ọlọ́run kọ́ bá ń sẹ́wọ́n lẹ́sẹ̀ rẹ̀ àwọn àdúrà náà nìyẹn ọ̀sẹ̀sẹ̀ tó dáadáa lùjáná àárẹ̀ lọ gbogbo ẹni ó lè béèrè dáadáa láyè tó ẹni tó béèrè àlùjáná ẹ̀kọ́ ẹni ó sọ́ra fún láburú láyè yìí tó sọ́ra fún ẹ̀kọ́ ẹni ọba ti wá sọ̀n bí iná gbogbo láburú ti wá sọ̀n bẹ́ẹ̀ so nípa bẹ́ẹ̀ a máa rí níbẹ̀ yìí pé ìwà foríjì ọjọ́ nǹkan tí kò ń bilẹ̀ já nítorí ọ̀ gbogbo àwọn adá lómi ẹja máa ṣàdúrà fún wọn. bákan náà a tún fẹ́ kí ọmọ máa ṣàdúrà ọmọ dáadáa kọ́ máa ṣàdúrà fún yàrá àti bàbá rẹ̀ kọ́ máa ṣàdúrà fún yàrá àti bàbá rẹ̀ hadith mi lábẹ́ báàbù yìí thirty seven lábẹ́ báàbù birril walidayni ba'da mawtihima ṣe dáadáa sí yàrá bàbá lẹ́yìn ìgbà tí wọ́n bá ti jáde láyé. Aya. قال سمع عند أبي هريرة ليلة فقال اللهم اغفر لأبي هريرة والأم ولمن استغفر لهما قال محمد من استغفر لهما حتى ندخل بدعوة أبي هريرة. آه، انا هذا အဲအားလာတော့ဘေးတော့တောင်းပါပါကွာအာ قال حدثنا موسى موسى بن عاصر wọ́n ní hadathana salam salam ọmọ àdèmọ̀tẹ́ òun náà bá a sọ látọ̀dọ̀ ghalib ghalib ó ní muhammad ibn sirin as-sabi'i al-jalil ó là wà lọ́dọ̀ àbí hurairah laylatan lálẹ́ ìjọ kan àbúrò rẹ̀ wá sàdúrà báyìí pé allahumma fèrè lé àbí hurairah ta ọlọ́run bá ń forí jì àbí hurairah wálé ó mi o wọ́n lè mọ ní sẹ́kítárà lásùnmọ́ àti gbogbo ẹni yòówù tó bá wá foríjì fún òun àtìyá òun ẹ̀yà ajáwa ní òtútù sọ pé Allahumma salli li Abi Hurayra wa ummihi tọ̀ ọ̀rọ̀ ti sàdúrà wálẹ̀ tọ̀ ọ̀là wà lọ́dọ̀ Abi Hurayra lálẹ́ ìjọ kan ó wá ní ọlọ́run bá ń foríjì Abi Hurayra òun náà ní wí ní sàdá fúnra rẹ̀ yẹn o wọlé ọmọ oríjì ìyá mi wọlé máa ní sẹ́tàrọ̀ lẹ́hùn náà àti gbogbo ẹni yóò tó bá ti ṣe kíni o tó bá ti wá foríjì fún àwọn méjèèjì wọ́n ní Muhammad ibn Sirin wọ́n ní fanahnu nẹ́sẹ̀kẹ́rọ lẹ́hùn náà nígbà táwọn àti gbọ́ bẹ́ẹ̀ àwa lè dà foríjì ọlọ́run làwa bá ń wá foríjì ọlọ́run fún àbúrò rẹ̀ rọ̀ àti ìyá rẹ̀ hàtà nẹ́ẹ̀dì kúlẹ̀ fi dáhùn wá sí àbí Hurairah káfí lè bọ́ sábẹ́ àdúrà àtàbọ̀ ẹ̀rọ ti ṣe kíni o tó ti ṣe lẹ̀. àdìsí eléyìí kò gbádùn kò gbádùn bẹ́ẹ̀. tábàwọ̀ kílà gbọ́yé tá a bá ń bẹ̀ òun náà ni bí àwọn sàábé àtàwọn sàbẹ̀rìn bí wọ́n ṣe pàtàkì bisu'alil maghfirati li anfusihim ìmáa tọrọ àforíjì fúnra ara wọn wọ̀lìwálìdẹ́yìhìm àyè wọ̀lìwálìdíhìm àti fáwọn òbí wọn wọ́lẹ̀lẹ̀ mọ́sítàkìrì ìnàláhùnmá àti fún gbogbo àwọn ẹni tí bá ń wá àforíjì fún ìyá àti bàbá wọn. ẹ̀rí àwọn sọ̀hábà àtàwọn tàbí àwọn kásà tó àwọn sọ́lá kù mọ́. wọ́n ṣàkólé kan ìmáa tọrọ àforíjì fúnra ara wọn. gbogbo ayé adẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ ni wa o ìyẹn ti lè sọ pé òun ní iṣẹ́ ọlọ́run lọ́mọ ìta ti ṣe lẹ́nu gan wọ́n ti pọ̀ tó àwọn omi ti ṣe lẹ́sẹ̀ a sì lè má sẹ̀sẹ̀ nù hadith lọ́wọ́lá lọ́wọ́lá tó ní ẹ má sọ pé dẹ́sẹ̀ làásà bí ọlọ́run máa wọn kan wá tó pé wọ́n á wọ́n yẹ sẹ́kìrún náà wọ́n á ọlọ́run lórí ẹ̀ ìyẹn gbọ́dọ̀ dẹ́sẹ̀ ọ̀sọ́gbọ́n bí yẹn fẹ́ dá ìyẹn á dẹ́sẹ̀ àwọn mọ̀lẹ́kà ni láyà lọ́ wọ́n yẹ fàálù náà má omi ìwà ń bẹ tá a ní mọ̀ wípé èmi yẹn sẹlẹ́sẹ̀ níwọ̀ bó ló ti mọ̀ pé sẹlẹ́sẹ̀ ọ̀rọ̀ tó sọ yẹn náà وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا ọlọ́run wí bẹ́ẹ̀ pé kóun lè forí jẹ́ ànẹ́bí ohun tó ti ṣáájú àti èyí tó ti kẹ́yìn táwọn ọgbìn yẹn súnmọ́ ọlọ́run àbọ́jẹ́ ni ọlọ́run tá ń ṣáájú ànẹ́bí mẹ́ ọlọ́run wa ní òun ṣe fáàtì òfin ilẹ̀ mọ́kà dilẹ̀ ọdilẹ̀ ẹ̀sìn ọlọ́run lòun ṣe bẹ́ẹ̀ lèyẹ́kìfìrọ̀ lẹ́kẹ̀ mọ́ lèyẹ́kìfìrọ̀ lọ́hùn lẹ́kẹ̀ mọ́ takọ́dámọ́ mi zambik wà mọ́ ta àkà. kọ́lọ́hún lè ṣe kí o kó lè ṣàforíjì fún ọ níwọ̀n tó ti ṣe nínú ẹ̀ṣẹ̀ ṣáájú àti èyí tó tún máa máa ṣe. ẹ̀rí nígbà tí wọ́n wí bẹ́ẹ̀ fún anabi sallallahu alaihi wasallam sáà làwọn alẹ́sẹ̀ lọ́rùn. wọ́n fi bá ti wà láyé gbọ́dọ̀ máa púpọ̀ jù. ẹ̀rí wẹ́rẹ̀ ẹja máa láàárọ̀ ẹ̀ má jẹ́ àgbàgbé ẹ̀ mọ́. inú wọn lẹ́nìkan lọ bá àwọn ẹni ṣáájú olóhùn ọ̀rọ̀ ọmọ bí kébóhùn kóbóhùn wá áájò àbí nẹ́kàlí tó tóbi tó wọn sà tó wọn fi bímọ kájẹ ní àìrọ́mọ bí obìnrin míì máa ń nídìí kí wọ́n ṣe rúkìá torobìnrin máa ń lọ abẹ́ àṣetáni gẹ́gẹ́ bí àtúntàlá ń ti múrò yẹn wáyé pé inna shaitan yajri min ibn adam majradam kó lè kó sínú obìnrin tí wọ́n máa rógbò dùdù tó ṣe pé gbogbo ṣé tí wọ́n bá ti ẹ̀jẹ̀ ni wọ́n máa wá. obìnrin mi àìrọ́mọbí lè kan rúkìá mo sáré lọ bẹ̀yẹn torí máa ń lọ́wọ́ ìsúnú àìníyà àwọn èèyàn bẹ́ẹ̀ kárí àwọn àfọ́ni ó fẹ́ rúkìá fún ó sì padà lóyún tó bímọ wọ́n lẹ́nu yẹn wá lọ bá àwọn ẹni rè pé wọ́n rọ́mọbí wọ́n bá sọ fún yín pé ọ̀ yá máa lọ wá foríjì ọlọ́run ah kó o lọ wá bòrí ọ kàkáyà àwọn àfa wa yẹn á ọ̀pá po bí àzọ̀gá wa kan. ọlọ́run mọ ohun tó ń sọ bíbá ọlọ́run sọ ọlọ́run ní kí anabi nuhu alayhi salam kó sọ fáwọn ọjọ́ rẹ̀ ń jọ yẹn pé ọkọ̀tù rọ́bẹ́kú ìnáwó kàánà fàárọ̀. mo sọ fún yín pé ẹ wá níbi tẹ́ ni kódà tó bá ti forí jì mí tán jàwábù yóò rí sílẹ̀ ló ti gba kẹsọ̀ àwọn afáwọn wa ń kálẹ̀ àbí ààyè kí ló wà ààyè jásùmù ló wà àbẹ́ ẹ̀kọ́ ọwọ́ àgbà kẹsọ̀ ń jẹ́ jàwábù fún irun tó ní kí wọ́n sè yẹn àfẹ́ máa ń ní jàwábù yóò rí sílẹ̀ sàmà àlẹ́kùm mìdírọ̀rọ̀ tọ́lọ́n bá ti forí jì yín tán hmm. á sẹ́ndì òjò sàmà bẹ́ẹ̀ yẹn nítorí pé ibi sójú ò ti ń wá àlàákọ́ ẹ̀lmẹ̀kánìyà lọ́dọ̀ àwọn oníbàlágọ̀ ni wọ́n ti ń sọ ńbẹ̀ yẹn ni pé ọwọ́ aṣọ ohun tí ó jáde láti sẹ́mẹ̀ kí ni ó jáde láti sẹ́mẹ̀ àlùmọ́tò ọwọ́ awí sàmọ̀ sàmọ̀ dẹ̀ ní sẹ́mẹ̀ ni ṣé sẹ́mẹ̀ máa ń sọ̀ kalẹ̀ kìí sàkọ́kọ́ ni ànábì náà ti wíru ẹ̀rí o nígbà wọn kọ ọbọ ẹni tí ẹrẹ oúnjẹ ẹni tí ń ta oúnjẹ ẹ tó béèrè pé abọ́ ibà kí ló ṣẹlẹ̀ afọ́ oúnjẹ rẹ yóò tutù ó níbẹ̀ ni àṣọ ọba sísẹ́mẹ̀ lè sọ̀kalẹ̀ síbi kan wàyí ní wọn ọ̀sọ̀ ìdánimọ́tọ̀ nínú àwọn kéwù tó padà kéwù ọba ti kéde adé tẹ́wọ̀ sí ìkéwò tó di yé ọwọ́ àké sanẹ́wì sí bẹ́ẹ̀ wọ́n ti máa kọ wípé àlẹ́ alákọ̀ àlìmẹ̀kẹ́ àníjìyà bí tójú ò ti wá gẹ́gẹ́ sẹ́mẹ̀ ọwọ́ á mú ààyè yẹn wá ó sì gbèrò òjò gẹ́gẹ́ tí máa wá ń bẹ̀ yóò rí sẹ́lẹ̀ sàmẹ́ à ọlọ́wọ́n sẹ́ndì sẹ́mẹ̀ yáà ní àlìmọ́tọ̀ ọlọ́wọ́n máa sẹ́ndì òjò àlẹ́ ikùn òjò alálùbáríkà tí wọn máa dà gẹrẹ gẹrẹ gẹrẹ gẹrẹ torí kí ni o torí bó ti forí jì. wọ́n yọ̀ mú dédé kọ́m bí amúhalẹ́n fọ́fàlẹ́n dúkìá yẹn wà pọ̀ ọmọ ní oṣù pọ̀ ẹni yẹn bá yí pọ́ńtò tó pé òdodo ni. mẹ́la bí ní orí àwọn àfáwà yẹn fakú pọ̀. ọba wa forí jì bó lówó lè lówó ọba wa forí jì ọlọ́run téèyàn bá kó dùn zikiru àwọn nǹkan wọn máa ṣẹlẹ̀ nínú ìgbésí ayé yẹn gan tí ò ní yẹn tó sì dáadáa. ẹ sì gbọ́ mi téèyàn bá kó dùn zikiru àzikiri gidi táwọn ẹbí ni a máa ṣe nìyí o àwọn àzikiri gidi ẹ àzikiri gidi bí irú àwọn àzikáru tá a máa ń ṣe láàárọ̀ àti ìrọ̀lẹ́ yẹn tó bá kó dùn rẹ̀ àwọn la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir àwọn yẹn ó ti sẹ́kù sọ. Allahumma eh, eh, inni as'aluka eh, kẹ́ni ọ̀ khayra ma fi hadha al-yawm gbogbo àwọn zikiru yẹn orí ti ń bẹ lónìí. Àbẹ́ ti kẹ́sì gbogbo àwọn àzikiri yẹn tí yẹn bá kú dùn rẹ̀ gbogbo àwọn nǹkan máa ṣẹlẹ̀ lójú ayé yẹn gan tí ò ní yé yẹn dáadáa. Pápá jùlọ ẹ̀ sì ẹ̀kọ́nà sọ̀sálà gẹ́gẹ́ dídì sọ yìí pé ẹ wá foríjì ọlọ́run níbi àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ti ṣẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn náà ni pé nǹkan ẹ̀mí ìtẹ́ bá tún fẹ́ ṣe bẹ́ẹ̀ má jẹ́ ọjọ́ o. wọ́n ní mi a máa wá foríjì ọlọ́run ọba nígbà mélòó níjọ́ kan mélòó ẹ ẹ ó ní mo mi béèrè. sálàfà lẹ́wọ̀n lẹ́mọ́ àádọ́rin ọyá ìwọ tún làwọn míì wí ah, ẹ ti gbérí wáyà ní síra wọn èyí tó di ọlọ́gọ́rùn-ún àwa ló ní ká wá foríjì nígbà ọgọ́rùn-ún ṣùgbọ́n èyí tó wí fúnra ara rẹ̀ ó ní èmi gan a máa wá foríjì ọlọ́run ẹ akitara mi ń sábẹ́ ayin ẹ má rọ̀ ní ohun tó ju kí ni lọ ìgbà àádọ́rin ẹ má jẹ́ àwọn agbádìí sì jẹ́ra wọn tó ti ṣùgbọ́n gba ọkọ̀ aláàbẹ̀ pé ẹ wá àforíjì nígbà ọgọ́rùn ìwáyà mìíràn ṣùgbọ́n ìwáyà àti ẹ̀ tó fi tira rẹ̀ gangan ó lè mí gangan alára o ìmá ń wá àforíjì níjọ́kì ní ohun tó ju ìgbà àádọ́rin lọ ẹ̀sùn ọ̀pá àádọ́rin yẹn ó fi wà nù nẹ́fṣù tẹ́lẹ̀ pé bọ́ wá àforíjì fún ọ̀sàbàyìn náà wá wọn ní àforíjì ọ̀mùnẹ́bì àbí ìgbà àádọ́rin yẹn bọ́ bá wá àforíjì ọlọ́wọ́ ọlọ́wọ́ ní àforíjì wọn ìjà máa gbìyànjú rẹ̀ láàárọ̀ àti nírọ̀lẹ́ ẹ̀rí. tó lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú pàtàkì lọ́dọ̀ wọn ká tọrọ àforíjì fún wọn ẹ̀rí àbúrò rẹ̀ ó kọ́kọ́ tọrọ àforíjì fún rẹ̀ ó tún wá tọrọ àforíjì fún ìyá rẹ̀ nítorí wà ó fi hàn pé tá a bá ti fẹ́ máa ṣàdúrà yẹn nẹ́sù làwọn ẹni ìṣáájú máa ń tẹ̀lé ẹ̀rí ẹsẹ̀ ọ̀rọ̀ wọn máa tẹ̀lé lọ báyìí bí wọ́n bá yí lọ ni wọ́n máa yí lọ sí wọn. ẹ wo Abu Hurairah radiyallahu eri ni ẹ̀rí ìpáyà tá a wí fún alẹ́ gan òun náà ní aslu nípa fẹ́ sàdúrà òun òun lè rí ipa fẹ́ sàdúrà fókù ayé asọ́tò làásìrì yẹn walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir àwa lákòókò wà foríjì wa tó lè gba béèlì ní polisi alàgbà kílẹ̀ ti alàgbà kò kú mọ́. ẹdúnẹ ẹdúnẹ ẹdúnẹ yọba lọ mú kinní tí wọn bá fi ń sun wọn lọ́wọ́ yóò gbé jáde akílódé mo ní kí wọn gba ọjẹǹgẹ tí ẹlẹlẹ náà ilé á dìde ọ̀sẹ̀ kẹrin ni tí wọ́n ti wá sọ̀rọ̀ ní fún wa kó Ọlọ́run ni òjò èkú kẹ kẹ wà ní yà mí lẹ́nu fáwọn tí ẹni tí irun rẹ̀ ò ṣe déédéé tó wá fẹ́ sọ̀rọ̀ àforíjì tó kù tó ti lọ tóun wà láyé ṣé ọlọ́run ti forí jì iná táwọn ti ti pé lè sọ pé jẹ́ yàtọ̀ láàrin wa sáwọn míì tán lẹ́sìn irun nì ń káà ẹni ó bá ti parun ti nídìí ní àwọn ọ̀rẹ́ fún ẹni tó bá gbèrú lẹ kófòrò ni wọ́n máa ń pè. ọlọ́run tún wá sàwá ádà lórí ẹni tí ń lọ lára kátó àtẹni tí òkè yẹn yẹn ẹni pé yẹn lágbára aláwọn nípa kàláfà mi bá àdéhìm kọlifún àdàwọn sọlá wọtaba àwọn shahwat ọsọ fayẹlẹkọ ọ̀nà ọ̀yẹn lẹ́yìn ìgbà táwọn ẹni dáadáa lọ tẹ́ àwọn ẹni bídé àdàwọn sọlá wọn ò kírun bọ̀rọ̀ àsìkò orun ti tó a lè mọ́ ọ́ ẹ̀rí àríjẹ̀mẹ́ hànàlá lẹ́yìn ìgbà táwọn dáadáa lọ́dọ̀ àwọn ẹni ibú dé àdọ́rùn sẹ́là wọ́n yìí kírun bọ̀rọ̀ wọ́n ń kí o ṣùgbọ́n wọn ò kí n sásìkò wọ́n tẹ́lẹ̀ àwọn ṣàwá àdùn ayé wọn tẹ̀lé ọlọ́wọ́n ni wọ́n sọ fún yàrá kọ́wé wọ́n yíyan Abdullahi ibn Abbas rọ́jì ọlọ́wọ́ tààlà àníhùmọ̀ sani ti ti sàdúrà ó ní gáyù ọ̀sọ̀ pé ọ pàdé ìsinẹ̀ kò tó ní kò tó nu náà ẹja gẹ́gẹ́ tó ní ibi tó jí kò tó nu náà ẹja nẹ́mọ̀ ní jẹ́gẹ́ jù ọ̀tà wa ada ó lérí ìyàfẹ́ ní sí lọ́rùn lára kábàá sọ tó kẹ̀ tí wọ́n máa sọ fún àárín kẹ́ máa fi hàn ní ni wọ́n sì ń wò wọ́n sàfà hànàlá kí wọ́n eléyìí náà wá jókòó bí òkú ẹ̀ kọ́ wọ́n tún wá dá wàhálà lẹ̀ ká ikọ̀ àlùjọ nú o tún afẹ́ kọ́lọ́hún ọgbà yẹn ọba ọlọ́hún o tún bí àlùjọ nú tàwa ń lọ̀gá láàrin ọlọ́run àtàlùjọ nú tó o ti mọ̀ kọ́lọ́hún ni ó tún nídìí kọ́ pàlùjọ nú ní ọkàn ni ọwọ́ akun bá rẹ̀ wọ́n bá máa ajá fàtà yá ọkà yá àjábà yá nínú kálíkọ̀ sára ọ̀sán wọ́n wá ló fi jásí pé ẹni wọn fẹ́ wá foríjì fún ìyẹn òun náà kódà bó ṣe wà nù lẹ́nu àyà gẹ́gẹ́ nìyẹn ipe ìwọ ọlọ́run foríjì wá o àti àwọn ọmọ ìyá wa tí wọ́n ti gbà wájú wa pẹ̀lú gbàgbọ́ ẹ̀rí pé náà la sọ pé àwọn ẹni ìṣáájú ẹni ọmọnà ló yẹ ká tẹ̀lé àwọn sábẹ́ ẹni ìmọ̀nà ni wọ́n ọlọ́run kọ́ bá níyọnu sí wọn ẹwà fáwọn àbúkù ẹ̀rà ọkọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ lọ́run pé ọlọ́run foríjì mi gẹ́gẹ́ alára o torí tó bá foríjì mi lẹ́nu mi lè dọ́dọ̀ ẹ̀ níbi lè tọrọ àforíjì fẹ́ lómi alábẹ́kúta àfáàtọ́ yóò wá bí àfáàkẹ́ wọn ni wọ́n lọ bí fìdáhùn wọn tí wọ́n máa ń ṣe yẹn wọ́n bá jókòó ń bẹ̀ wọ́n láwọn ń ṣe kínní ni ẹ̀jẹ̀ rántí àfáàní bá ní ọlọ́gbẹ́ gbogbo ẹ̀yà àfáàtẹ jókòó yìí ẹni tí ọba tẹ fanu yín kẹ́nìkan yọjú èèyàn kẹ gbogbo ọ̀rọ̀ tó ń sọ pátá òun kò jẹ òun dẹ̀ wá foríjì ọlọ́run lórí ẹ̀ ká ní ọtẹ fá wọ́n pa ni wọ́n fẹ́ báyìí ọ ní kọ̀tán ọ̀tán ẹjọ́ fẹ́ ẹ̀yìn mẹ́wàá kò ríjì gbogbo ẹ̀yìn sọ́nà tí ọdún sẹ́yìn yìí ná. tí ọba tẹfa òun ó wù àforíjì fóun sí sọ ọyọjú ó da gbogbo ohun tí ó dá ọlọbẹ wọn tó yọjú pé ní ọ̀sẹ̀ fá. nígbà tá a fi wà láàrin wọn nísìnyí àwọn ọmọdé ó sì ní a máa kéwú lọ yìí. adéǹdì kẹjọ kan bàbá kan bá ń sọ fún wa yìí pé ẹ lọ wá gbára agbára wò agbára nìyẹn fi ń jà fáà ẹ lọ wá gbára nígbà tí wọ́n máa sọ̀rọ̀ agbára ni wọ́n mú àpẹẹrẹ méjì wá wọ́n lẹ́nìkan máa ti ń bẹ àdídàkọ àwọn afáàní wọ́n láàbù látàwọn ń bẹ láyé wọ́n ní wọ́n nílẹ̀ tọ́pọ̀ ẹ̀wò bílẹ̀ sí máa ń wọ́n lẹ́kọ̀ọ́ tó ní ẹ mọ̀ pé lẹ́kọ̀ọ́ máa ń wọ́n àbí ẹ máa wọ àdúgbò nílá ńlá sílẹ̀ ọ̀wọ́n ń bẹ ilẹ̀ tó tó lẹ̀ éka tí èsì éka ẹyọ kan ó sì ló wọn ra kò fún wọn lọ́wọ́ bí sẹ́ńsọ fún wa ń jọ́ nìyẹn fún ọlọ́wọ́ kankan ọlágbára ni a ah, alágbára wọ́n tún bá dáko bẹ́ẹ̀ ojú wa ń kórè oko yẹn wọ́n ti padà kọ́ gbogbo ẹ̀ rẹpẹtẹ sílẹ̀ báyìí ẹ lọ́ọ́ wá gbára wọ́n tuntun sọ wọ́n tún má pẹ̀rẹ̀ mi wá wọ́n lápẹ̀rẹ̀ kejì afáàkẹ́ gbajúmọ̀ ní sẹ́yìn ọ̀rọ̀ ká má gbára wọ́n ń sàlàyé agbára nínú wọn làwọn kan lọ́ọ́ porí rẹ̀ níkẹ̀rẹ̀ bí èjò olúfàṣe ó ṣe yọ nìyẹn ọyọ báyìí gbogbo wọn pátá lára sẹ́pa ẹ lọ́ọ́ wá gbára wọ́n tún wí mi sí ẹ káfí mọ́ bẹ́ẹ̀ ẹni tó ti rákùnrin jẹ́ ọlọ́run ló wà pẹ̀lú àwọn sọ pé ẹ kọ́kọ́ sọ pé ọlọ́run forí jì wá o àtàwọn ọmọ ìyá wa tí wọ́n ti gbá wájú wa nù gbà àbúrò rẹ̀ òun náà tẹ̀lé bó ti wá nù náà sí ìpè káwa náà bẹ́ẹ̀ náà ní káwa náà ti máa ṣàdúrà tàbá fi ṣàdúrà fún gbogbo àpẹtọ ọlọ́run dákun forí jì mí o ìyá àti bàbá mi ọlọ́run dákun bá ń forí jì wọn bá ń fẹ́ wọn. ọdọọdọ ọlọ́run sóèdì o onídìí kéèyàn pa màálù o màálù àti kéèyàn pe àwọn yẹn pé mo fẹ́ fẹ́ so ibi àlùkò ànìkalẹ̀ láti fi rántí ogún ọdún tí bàbá mi jáde láyé onídìí. bí yẹn sọ wá wí sí ọ̀pọ̀ kódà bí yẹn bá kọ́ ó lè má tó láyìn kan ọdọọdọ wọn sóèdì ẹ̀rí eléyìí kásàkíyèsí ẹ̀ dáadáa àdìsí tó tún wà lábẹ́ rẹ̀ Abu Rabi'a. عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم قال اذا مات العبد انقطع عنه عمله الا من ثلاثه صدقه جاريه او عين ينتفع به tọ́ ìhun tá a fi sọ wípé hadithi aláfọ̀kọ́ tá a sọ kó lẹ̀ yẹn àwọn ẹ̀rí jẹ́ mi ń sọ mi ń bẹ táwọn lálàáfíà dáadáa bí irú hadithi tá a fẹ́ kà yìí Abu Rabi'a ó bá wa sọ̀rọ̀ yìí pé Ismail ibn Ja'far náà bá wa sọ̀rọ̀ pé àlẹ́ àlẹ́ ó fún wa nírò pé ó wá látọ̀dọ̀ bàbá òun bàbá òun wá mọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ Abi Hurairah radiyallahu anhu wa arda. Fúnẹ́dájọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní ìdààmú tẹ̀lé àbùd. Tẹ́rù bá ti papòdà. Àdéhùn yìí tọ́ba ìfẹ́ máa ń gbó ni àwọn ẹni tá a wé ni wọ́n ti lò ó gbó. Ìkàkùkà náà wọ́n sì máa ń kà. Kódà ẹlòmíràn wá rí pé àdébìsọ wípé yẹ́rì hàm abuwaatakun bidu'aayi wa sadaka ah hambo ah, àti láti jọ àti nkàtẹ́ra bí wọ́n tẹ̀sán pé láàsìlẹ̀ làwọn gẹ̀rí bí wọ́n tẹ̀ ní kankan àti ẹ̀rí. Ah, adébẹ̀ báyìí ànábì ní yẹ́rham abuwaatakun bidu'aayi wa sadaka bá a ti pè ń dọ̀ yín fún àti ẹ̀mọ́ tá a lè pè é gan bí láàzìlà làwọn ti bá fi lù ní bí mò ń dùn ní àmọ́ táwì wù àdìsí tó gbádùn ní ṣùgbọ́n lálàyé ọ̀sẹ́ ni ó lè túmọ̀ rẹ̀ tó ń sún nẹ̀ lọ. ẹ̀rí òtítí ọlọ́run sallallahu alaihi wasallam látọ̀dọ̀ àdé ìwọ́ẹ̀rọ àdìsí yẹn wà nù Sahih Muslim ìlànà àfẹ́yẹ tí ń sọ fún wa yìí pé àwọn nǹkan tó tún lè bá òkú nínú ládàá lẹ́yìn ìgbà tó bá papòdà tán ó ní ìdààmú ọ̀sẹ̀lẹ̀ abẹ́tù tẹ́rù bá ti papòdà nǹkan tó á ní kó amẹ́lú fò gbogbo sẹ́rẹ̀ ti dópin nìyẹn. ìlà mi ń sàlẹ̀ mẹ́ta ló kù àkọ́kọ́ ohun tó kù sọ́dà kọ̀sìn jàríyàtì sàárà àtẹnìyẹn ṣe tó ń kọ̀ntínú sọ́dà kọ̀sìn jàríyà kì í ṣe màálù àbámàlà sàárà tó ṣe tó sì tún kọ̀ǹtínù tá à ń rí lò lọ. kàlọ́wákè bí nǹkan àdìmọ́lẹ̀ fi ṣàǹfààní bíi sáré oko ó ti tójọ́ mẹ́ta tí mo ti ń sọ fún agbógbó ògbà ní sì máa wí ikú òdọ́jọ́ àrùn òtósù alẹ́ ní ọ̀pẹ ó sì yá ìyẹn lọ yẹ ká máa mẹ́nu tó bá pẹ́ tó bá wà lójijì ààrẹ ti gẹ̀ẹ́sì àwọn atọ́lọ́wọ̀n ọba àlejò ọlábákẹ́ gbogbo gbàlá máa ń sọ ẹgbẹ́ ká sì bu ara wa torí ìgbà tá a ti ń fa sòkòtò òkè tá a ti dáhùn mọ̀ sí fanọlá tá a bá lọ sí àwọn èèyàn ò ní sìnkú wa nírú sìnkú sí ẹ̀sìn fẹ́. bá mi ni wọ́n ṣe ṣe. téèyàn ọba sì ní dúkìá ẹnìkan kú àti wàfẹ́ kú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọwọ́ àti bíi ijọ́ kẹta afẹ́ pínpín rẹ̀ ọ̀kan ọmọ ìyá lọ́jọ́ bí àbúrò rẹ̀ ti sáré gbogbo dúkìá yẹn ti kọ́ wa àwọn kan wá ń bẹ bẹ́ẹ̀ kárí bí ìyá o ọba mo ní ẹ nígbà tí o fi mútò lẹ ọba fi mútò lẹ ló mọ́tò lẹ náà yorùbá islander wa yìí tó fi rú ẹ lẹ́kọ̀ọ́ tó jáde láyé ó sì tún kọ́lé lé gogoro bíi mẹ́ta yóò nujú nìkan tó kẹta o ẹ àwọn tí wàá ń gbélé nìbò wa ni tó ojú ti gba kára ìdájọ́ tọ́lọ́hún wa ń ọmọ mi. wọ́n gbà tó rí i pé òkú tá a fẹ́ pín ogún rẹ̀ yìí bí ìgbà kọ bí bàtà àwọn sílẹ̀sì kankan òun la fẹ́ pín àtàkọ́lẹ́sì àtàǹkárá òògùn ah, ẹ ṣé ó tó bàtà nígbà yẹn wọ́n á lo ìmọ̀ ní pé òun ní mojú rí ikú rí nígbà tí ò ní dúkìá ẹ ń gba àwọn tó ní dúkìá àwọn tí wọn ò lẹ́tọ̀ọ́ gan wọn ò jẹ́ owó pín láti jọ yìí. àmọ́ àwọn kẹ́ńsẹ̀ ìyá ní dákọ̀ wọn ni kọ́ má ní kí lọ́kàn wa. nà sọ kọ́ má ní kí lọ́kàn wa kò sí ohun tó dógún wọn dúró láti pín ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí lọ́yọjú ìfi tẹ́ ẹ̀ bá fún mi <laughs> wà lóso yóò làbọ̀ tí n bá gbà ń bẹ́ ọ wọn bá rí kó mú kúkúrú àwọn akọ́yà máa gbélẹ̀ àmọ́ wọn dáadáa nílùú wa nílà wọn ò pin títí dòní tí wọ́n pín wọn Abíọ́lá. téèyàn ọba ní dúkìá lélẹ̀ ni téèyàn bá ti ní wọn ò ní lo ìmọ̀ni pé ogún ọmọ mi ogún àbúrò mi àmẹ́tẹ̀rẹ̀dẹ́ òde wà rí. ẹjẹ́ àsìkò ara wa ká tó lọ wákìtì yẹn mo ní òun náà ní nǹkan àmúṣe àǹfààní bíi sáré oko kéèyàn kọ́lẹ̀ bóyá ọ lọ gẹ́dẹ̀ síbẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tó ti yé ni o yàtọ̀ sí èyí tó ti kú èyí tá ń yẹn èyí tó yé dáadáa tó ti ṣe bẹ́ ọ lọ bẹ̀ fẹ́ ọ yá ẹ̀yin mùsùlùmí ẹ máa lọ sá ọ̀gẹ̀dẹ̀ ń bí báyìí àbí kò lọ gbìn ẹ ọsàn ọlọ́ọ̀rọ̀ àbí sáré oko bíi éka ọgọ́rùn-ún àbí kaṣú àbí nǹkan táwọn yẹn sáré nífẹ̀ẹ́ sí tó pé igi ni àbí kí wọ́n máa lọ́kọ̀ pẹ́ńbẹ́ lọ́fẹ̀ẹ́ ẹ̀rí eléyìí wà nù ń tó ń pè ní sọ́dá kọ́tì sí àríyá àwọn atọ́lọ́hún bá kẹta àbá tì í ṣe gbogbo ń dágbé kalẹ̀ yẹn sàǹfààní tí wọ́n bẹ tún sìn lò lẹ́yìn wa àwa la kojú àtòsìn lọ rẹ̀ ẹ̀ sì gbọ́ mi ọkọ̀ owó yẹ fi yẹ tá a ti rà yẹn àti ilé tá a kọ́ ọ ní tí wọ́n bẹ tún sìn lò lẹ́yìn yẹn lókun bàbá pé yẹn lèyẹn kojú èyàn ó sì sìn lọ ṣùgbọ́n eléyìí tí ó wúlò fún yẹn wọn là ń sọ yẹn bí mọ́sídù àti tó mọ́sálásí tí lábá ń bọ̀ lábá nìkan kó dára kó kọ́ mọ́sálásí ojúṣe gbogbo wa ni ìtìláwá nìkan alhamdulilah abu malik dr fadil hafidhahullah tí wọn kọ́ mọ́tà sí tọ́wà ní asẹ́yìn mẹ́ẹ̀ ẹ̀rí pé wọ́n sọ lójú táyé ń jọ ni wọ́n láì pẹ́ nìkan gbẹnu sọ fún wọn pé kèé kó ṣe pé pípọ̀ ní mọ́tàlásì yìí kèé ṣe pé ní òkèèrè tí wà. ẹjọ́ àwọn ògbé wa ń báyìí kẹ̀ wọ́n ti ń kà lámọ́ àwọn ọmọ ìyá kọ̀ọ̀kan ah, ọlọ́run kí ọ yá lọ fi kọ́ mọ́tàlásì kan àbí kò yẹ àbí kọ́ bàbẹ́ ẹ̀ ká lọ fi kọ́ iye òkè ń fèrè yá èyí ṣe sí àárín ni ọgbà àwọn mọ́sílù tá a rí wọn máa ń fúnlé kọ̀ yóò lè jẹ́ bàbá wọn kí ó lè jẹ́ ìyá wọn kan gbogbo wọn lè dìjọba wọn pọ̀ ó dẹ̀ lè jẹ́ èèyàn kan gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé tọ́wọ́ ipá wà la kọ fúnra wa odidi lè léyìn náà ń jẹ́ sọ́dákọ́tì járíà a sì lè kọ́ lẹ́kọ̀ọ́ bí ó lè jẹ́ sọ́dákọ́tì járíà fún nítorí pé àlùwẹ́lẹ́dù huwa amalu sẹ́mi ọ̀pá sọ wípé iṣẹ́ máa kú fókù iṣẹ́ òkú lọ́wọ́ ẹ̀ òkú yẹn ṣiṣẹ́ lọ́mọ ní fi jáde abẹ́ẹ̀kọ́ ọmọ sì ti wá jáde kò ní tó fi tó sí bàbá yẹn fi lọ àbí kò ní nǹkan ọmọ wa ni kò ní débi kó lè fi sọ́dá kó sì járe alẹ́ ọmọ yẹn lè lọ sí mọ́sálásí yẹn lórúkọ ẹ̀ á lè máa bá bàbá yẹn bí mọ́sálásí ètò kànga nìkan torí tó bá ti pọ̀ jù ilẹ̀ ọ̀ padà rí ètò kànga ni wà á lọ gbẹ́ kànga yìí wà á lọ gbẹ́ kànga yìí bọ́ ọ̀bá rí mọ́sálásí parí lọ́ọ́ bẹ̀rẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ kíkọ́ parí rẹ̀ torí hadith tó wá lórí ẹ̀ ọ̀sọ́ pé dẹ́dẹ́ pé ọ̀sà parí ẹ̀ lóòótọ́ hadith wáyé pé man bana lillahi baytan bana Allahu lahu baytan fil janna ẹni ọba kọ́lé kan fọlọ́ ń mọ́sálásí ọlọ́run tẹ̀sí máa kọ́ odidi ilé fóun náà lálùjánnà kódà tó wà nù hadith tó sì gbádùn dáadáa yìí pé bíyẹn mọ bí òjúlé ẹyẹ lọ bẹ́ẹ̀ ni ó ti máa yé wa yìí pé ẹni ọba nífi bóyá wọn ọlọ kó blọọkù bíi one thousand ké ọyá mi fẹ́ fẹ́ sè blọọkù one thousand ní tágbára dé mọ́ni kì í ṣe ohun téèyàn máa ń sa ohun ẹ̀ ìsìnkú wa ni o àwa tọ́lọ́run bá kẹ́ tọ́wá ṣe pé tó ń bí wa náà ni ká ṣe é lórúkọ wọn ilé ẹ̀kọ́ náà wà ń bẹ̀ gbogbo àtàwọn yẹn bá ti ń sàǹfààní mímọ́ torí wọn lè jókòó wájú ìta kéwu kó rọrùn ọdẹ yẹn lè kọ́ ọkọ sí kì í fi haram wọn sọ pé ìmọ̀ràn kìíní nìyí gbogbo àwọn èyí máa ń rí ní àwọn haram káàkiri tí wọ́n kọ eh, báàbù kìíní báàbù kìíní à kìí lásán àwọn àfa àwọn àtijọ́ ńlẹ̀ Yorùbá náà ti fi rẹ̀ lọ́lẹ̀ tọ́ba dé mọ́ríkàlì lórí kùsù àtàtì bẹ̀rẹ̀ kéwù lágége ọba débẹ̀ ọ máa bá ń bẹ̀ ọ máa rí mọ̀nẹ́rọ̀ Bukhara Bukhari alágo nínú àwọn ẹni tí máa ń náwó fún Sheikh Adam lójú ayé wọn lọ́wọ́ mọ̀nẹ́rọ̀ kíní ẹ̀ kíní asóró wọ́n náwó ni èsì lásán náà ni òjò kọ́ tiẹ̀ ọ̀hẹ́ ń bẹ̀ wọ́n náwó ni àwọn òfin yẹn bẹ́ẹ̀ tó bíi mẹ́rin sí márùn tí wọ́n kọ́ sí bẹ́yẹn kò kí ń ṣe àìbù kò sí gùbárù ń bẹ̀ rárá kì í dẹ̀ sẹ̀rì yá láti tún lè ka ẹlòmíì kejì ìgbà tí wọ́n dẹ́nu yìí ṣe ni à èmi náà gbìyànjú ẹ̀rì buhari alágo òun ló tún ẹ̀ tíra kan tí sheikh adam ṣe nọ́ńgbẹ̀ ní tàkọ́ alẹ́ ìdílé ìdàkìlì òun lọ́nà rẹ̀ lọ́nà lè lórí wọ́n sì máa ń ṣe bẹ́ẹ̀ fáwọn afáwà lójú ayé wọn náà títí dìsín láwọn ilẹ̀ haram ń ṣẹlẹ̀ dáadáa tí lọ bá àwọn àfa pé àwọn ọmọ nǹkan tó wúlò fún ọlọ́run sì ti ká wa ẹgbẹ́ owó ìwọ̀n bá ṣe ti ẹbí sí. ọ̀dà mọ́sálásí mo fẹ́ kẹ́ fi ṣe. ẹ̀kọ́ àná ẹ̀fẹ́ lè máa ráǹfààní ẹ̀ díẹ̀ díẹ̀ ní àǹfààní owó ọmọlé kí ó láwùí o kì í ṣe pé wọ́n fún wa ní mọ́sálásí o nígbà tá a fi wà ní haram. wọ́n akẹ́dí máa kó fáwọn àfa wa ẹ̀rí pé pípọ̀ nu tíra ti sheikh al-Albani rahimahullah ta'ala wọ́n ṣe pẹ̀lú munasaba ẹ wo tíra adabu zafaf ẹnìkan ló ṣe ìyàwó ń jọ yẹn al-akh abdulrahman abinta ní sheikh fi sọ ibi ọ̀dà pẹ̀lú munasaba yìí bàbá ọyẹ abẹ lẹ́ni ẹ sọ pé bàbá ẹ kọ tíra lórí ọ̀rọ̀ ìyàwó wọ́n bá kọ tíra lórí ẹ ohun tó fi ṣe ayẹyẹ ìyàwó yẹn kí ẹ ní pé o ọwọ́ ajé nǹkan sí yóò sáǹfààní fáwọn àti dídò gbogbo àwọn nǹkan yìí sọdá fásitì járí àyè kẹ lọ bá àwọn àfa aláya àwọn àfa wà ń kalẹ̀ wọ́n kọ́ bá à ń fa bàtí ọ̀rọ̀ mọ́ wọn la ẹ lọ bá wọn fẹsẹ̀ mí tíra kan gbé jáde ní ẹjẹ́ náwó lórí ẹ̀ ẹ sáré kó lè sàǹfààní fáwọn yẹn gbogbo àwọn ilé ìsọdá fásitì járí àyè bí kìnìyàn bá ti tẹ̀ ká yẹn bá ń sàǹfààní lórí ẹ̀ á máa bá yẹn o abẹ́ sọdá fásitì járí à wọn ni gbogbo àwọn ilé yẹn wá ìkejì àwọn ìlímí yóò sáfà òde àbí mọ̀tẹ́niyẹn mọ̀ sáǹsáǹfà ní pẹ̀lú ẹ̀ kódà kéèyàn kéèyàn kan báyìí èèyàn kan wá lọ kọ́ one thousand àgbègbè aládàmẹ́ ẹ̀yin ẹ̀ wò mọ̀nà bí ń jẹ́ tiwa yìí abákèrè tó máa gba commission bẹ́ẹ̀ wọ́n di aláwọ̀ tààlà rẹ̀ àwọn ni wọ́n rẹ̀ sí lọ́wọ́ wọn tó tà nẹ́bí gbà ẹ̀ ọlọ́lọ́ àtúndọ́dọ̀ bó ṣe pé kọ́bílà ń tiẹ̀ ń là kọ́kọ́ ẹni tó pa yẹn ń pa àbòsí gbogbo ẹni yóò tó bá pa yẹn ń pa àbòsí láyé kọ́bílà tó máa gba ìpín bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni dáadáa ìmọ̀ tó ní mímọ̀ mọ̀ táwọn yẹn wá ń sàǹfààní pẹ̀lú mọ̀ yẹn ẹ̀rí yóò máa tọ́jú kódà títí ayérayé àwọn wàlàdì ń sọ àlehin yẹ́dì ọ̀hún lá àbọ̀mọ̀ rere tó ń ṣàdúrà fún òbí rẹ̀ àtọmọ dáadáa ló lè ṣàdúrà fún òbí lásán pé ẹja rìn wọn lọ lé kéwú ìwọ tí ọba kan lẹ lómi máa ṣe ọdọ lómi wọn pé ẹmi tẹ fẹ́ ṣe ìrántí mọmì ni ni wàá pe làgàtà pe làgàtà àbí mo pe bàjáàjì pé kọ́ wá pìlẹ̀ mbẹ́ ẹ mo pe márùwá pé wá pìlẹ̀ mbẹ́. Ìgbọ̀nwá rẹ̀ ẹ kú ọ máa ṣe bẹ́ẹ̀ fún yín ọ inú tẹ̀mí ọdún. Ẹni ọ̀rọ̀ máa ṣe bẹ́ẹ̀ fún yín ọ. Àìkú ìnáwó yẹn ọ gbọ́ pé mi ṣe tògbú mi ṣe rìmẹ́mbà àwọn dáàdì mi ní ọ̀sẹ̀ tó lọ. Kọ́dà márùwá lọ́wọ́ abẹ́ àti bàjáàjì. Ẹ ẹ tírélọ̀ wà. Ṣé àti òṣèṣì? Mo ti ọ̀kẹ́. ní ọba lọ ọba lọ sí ẹ kódà yóò sì wá náwó tó ṣe pé owó yẹn kọ́ tẹ̀ fún un hasratan alẹ́ yìí àmọ́ ló ti máa pé àtìmù ń nù ọmọ dáadáa ni hadith ti yẹn pé ọmọ dáadáa tó ń fún àdúrà ò lásìkò ìyẹn lè ṣe lóru ìyẹn lè ṣe ń ìyẹn lè ṣe ìyẹn lè ṣe lọ́sàn ìyẹn lè nígbà tá a fi wà lóko ní náìtì kìíní wọn sì kìíní kan láì hànàlá street adáyẹ ti dán a sọ fún wa pé ká má da sádàkà pọ̀ má dùà sádàkà sàárà ìjọsìn àdúrà náà ìjọsìn ìkọ̀ọ̀kan kìí ṣe pé dandan irú màálù tó ń pa tó fi ń sọ orí òkú rẹ̀ ọba ẹgbẹ́ yẹn dídì pa màálù lásán tó kẹ̀ ẹ̀ fáwọn èèyàn àgbàládá. tẹlániyàn tó bá wà lẹ́mí ẹ̀ tó já níyàn dáadáa yà agbára dá sí ìsìnkú ẹnìkan ló dáa fún pé màálù náà ni ó sáà agbára dá àdúrà ọ̀tọ̀ ìfẹ́rẹ̀ ìkónilẹ́nujọ ọ̀tọ̀ kámájẹ́ pọ̀ mọ́ra wọn dáadáa tó ń fún mi yẹn àdúrà bí ó ṣe sí náà lásán yẹn ọmọ ìyá kan ọlọ́nkọ́ bá ṣe dáadáa fún wọ́n sá pè mí òbí

wọ́n wá sọ̀rọ̀ àforíjì fún yàrá àti bàbá. ẹ̀rí sẹ́rí ibi tá a wá kéwúdé yìí òun ni ìmọ̀ọ́mù sàyó pé nínú àwọn àfa aládìsí làwọn fi sọ wípé kìí ṣe mẹ́ta gan kódà ká pé ní mẹ́wàá àwọn àfa wa ni má tètè máa kọ́rọ̀ sí wọn lẹ́nu o ó gbìyànjú kó tó máa kọ́rọ̀ sí wọn lẹ́nu o àwa ṣe ìwádìí lórí nǹkan bíi mẹ́wàá tí ìmáàmù sọ̀rọ̀ ó ṣe tí wọ́n kà ó lè jẹ́ tòun tó kù bá lọ tán tí èsì sòwò ló ṣe. ẹ̀rí nǹkan mẹ́wàá yẹn níwọ̀n ọba bóyè mi ṣe mọ́ mo tọpa rẹ̀ mo ti tẹ̀ gẹ́ẹ̀dì mẹ́sàn-án pẹ̀lẹ́ rí bóyá ń farabalẹ̀ ní òjò rẹ́lẹ̀ kẹwàá tàbí kò sì ti wà lábẹ́ rẹ̀ afaani ìdààmú sàbónú àádámọ̀ láì sàyájírí aláìhì mìíràn fi àálí nǹka ìrò àṣírí tí ọmọ ànábì àdámọ̀ bá ti kú láì sàyájírí kìí ṣe kó ti lọ bẹ́ẹ̀ kọ̀ lọ bẹ́ẹ̀ yẹn àwọn nǹkan mẹ́wàá sì tún wà tí ó tún máa jẹ́ tọmọ ànábì àdámọ̀ yẹn alákọ̀ọ́kọ́ ọlọ́mọ bàtàhà wọ́dọ̀ àwònẹ́jìlẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni àwọn ìmọ̀ tí òfin sá fún nígbà tó wà láyé tó sàn ẹ̀ka ìsáfù ẹ wọ́n pé èpè ń bẹ fẹ́ni tó bá fìmọ̀ pamọ́ abádìgbàgbé èpè ń bẹ fún ọ ẹ wọ́n kọ́ wà náà áyà alẹ́ ní ẹsẹ̀ múná. ẹ̀wì sókè dáadáa. wọ́n yẹ lánàá hún láàyè nù àwọn ẹni tó ṣe pé ihun tọ́lọ́hún sọ̀ kalẹ̀ nínú àlàyé àtìmọ́lẹ̀ àwọn wá fi ń pamọ́ wọn láwọn yẹn lè pé máa máa jà ìpè ọlọ́run ọjà wọn ìpè gbogbo àwọn sípèlé ni sípèlé ni àwọn ẹni tí wọ́n ń wá mọ̀nẹ̀ tó lè fún àwọn ọlọ́run ló sáà fi náà fi mọ̀nẹ̀ nígbà àwọn ọ̀sọ̀mọ̀ fún wọn. àwọn ọ̀gá à ah, àmọ́ ń tò sọ́ọ̀sùn gbà lè sọ bẹ́ẹ̀ ẹ wọ̀rọ̀ ẹnu mi gba gbogbo ohun tí ń sọ nípa ọ̀rọ̀ àwọn èèyàn lọ kàdúrò tí wọ́n ń ṣe jọ́ kẹta wọ́n ń ṣe jọ́ keje. níjọ́ Sunday tó lọ ṣáájú eléyìí àbẹ́lẹ̀ náà ní eléyìí náà yìí tó lọ yìí mo máa ń ṣe wáàsí fáwọn bàbá wa ń bíbà ẹni jọ ahad òbí bàbá wọn wá ń ta àwọn máa gbọ́ mi báyìí àwa ẹnìkan béèrè ẹ̀hẹ́ ajá wípé béèrè tí mo wí lẹ́ẹ̀kan bíi wọn ti béèrè ìgbẹ́tò fẹ́sì tún fi yàtọ̀ ní tí ọ̀tá dáa fún mo ní bẹ́ẹ̀ ìwé ìta fi kún yẹn ní òsì wọn làwọn ọlẹ́fẹ́ sọ̀rọ̀ àhàdà ìgbà mọ́ parí ni bàbá wa wà ń jẹ́ nìsí pé àwọn súnmọ́ àwọn bàbá àlééfà kan ní ilé ọ̀sọ́ mọ̀ wọ́n ń dákọ̀ wọn dáadáa àwọn máa ń dákọ̀ gbogbo gbà wọ́n ní gbogbo gbà tí wọ́n bá sọ wípé àwọn fẹ́ẹ́ ti jọ́ kẹta jọ́ kẹlókan bàbá mi ò ní wá wọ́n bá dijọ́ kan wọ́n bá yarí fún bàbá pé ẹ wá ṣé kìnìún náà sì sí ọ̀lẹ́rì ni ó ní bẹ́ẹ̀ ni kọ̀lẹ́rì aláì bàbá máa wà ń ta báyìí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní bàbá àgbàlagbà ó ní kọ̀lẹ́rì ó ń nà kò ní tẹnu òun jáde nítorí àwọn tí fi ń jẹun. àwọn kan fi ń jẹun èmi lèmi ò ní gbà tí ọba ti kíní kálukú wọn ní torí ẹ lọ́dọ̀ wọn títí dì sí tí wọn bá ti yí padà wọn kàn máa ń bú gbà kan tí wọn sọ pé àwọn olùgbàdúrà yẹn gbọ́ pé ìjọba yìí kò sí ń sọdọ àtẹlẹ́yìn tí wọ́n ṣe ní wọ́n padà kójọ yẹn náà òun ní ọ̀ ẹ̀ka náà gbogbo ẹ̀ náà. wọn ní sáà àwọn mọ̀ pé àwọn kan bẹ bíi bikini ní ìjẹun káwọn wà lọ. àkọ́kọ́ ohun tó lè jẹ́ tòkú nínú mẹ́wàá wọn ló mọ bá sáà wọ́n sọ ah, àwọn nàìjíríà ìmọ̀tọ́ fọ́n ká sí òfin sáhùn tẹ̀wọ̀n pàṣẹ pé pé ọjà ẹni tó fi mọ̀ sáhùn. bí dáa kó sòdodo sòdọ̀. wọ́n dùn á ah, onẹ́jẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni ẹ àdúrà àtọmọ dáadáa fún wọ́n garí so nàkàlì wọ́n sọ́dà kọ́ọ̀tù tàjírí wọ́n garí so nàkàlì ìlọ́dì ìdí eléso ẹlẹ́ẹ̀kẹta nìyẹn nínú kẹtí ọmọ ajẹ́ gbọ́dọ̀ ọba sì nífin bẹ́ẹ̀ tètè lọ́ọ́ ṣe é kó tó kú wọ́n sọ pé wọn ní sìnkú rẹ̀ lọ́ba lọ tán lẹ́yìn kí wọ́n jà sí dúkìá ẹni tí ọkàn tó kú bá ti fọmọkùnrin lẹ kí lọ́kàn lòmíì bẹ́ẹ̀ yẹn náà yé mi bẹ́ẹ̀ ìyá àti bàbá àbí bí wọ́n ṣe yọjú yìí sọ́mọkùnrin bẹ́ẹ̀ ti lè wá náà mo ọ̀rọ̀ ti tẹ́ ọ̀sọ́rọ̀ mọ́ gbogbo ẹ̀gbọ́n àbúrò ọwọ́ àdìgbà náà wọn náà ti ń kéwú díẹ̀ díẹ̀ nìyẹn o mọ́sí alábẹ́ bá ti wá pé òkú ni wọ́n fẹ́ ọ̀rọ̀ bàjẹ́ ó bímọ ọkùnrin ọmọ ni òjùbọ́ kan báyìí lọ wọ́n fẹ́ pọ́ ọmọ oṣù kẹ́ni ọkùnrin àbíkẹ́ ọkùnrin ni lẹ́yìn kí wọ́n sunkún kí wọ́n yípo. wọ́n garí sunna kálí wọ́n sọ́dà kan sùn tẹ̀jìrì ẹlẹ́ẹ̀kẹta ni lílọ́jù ìdí eléso kéèyàn lọ ọwọ́ àná ti máa ń jẹ́ tó wọ́n sọ̀dà kọ́ ọ̀sùn tẹ̀jìrì àti sàárà tí ó máa kọ̀ntínú bí irú àwọn nǹkan tá a sọ lóríṣiríṣi yẹn. ó ní ìwé ráṣá tó mo ṣe àfihàn wọ́ọ̀rì bá tún ságiri. ìfúnnilógún tíra jẹ lápẹẹrẹ nísìnyí ẹlẹ́ẹ̀karùn nìyẹn ìjogún tíra fún yẹn irú jamiu àfẹrẹfẹyà ní Sudan àwọn níbi ni wọn ti ń tẹ Quran ààrẹ ti gẹẹsì wọn ti ń tẹ mushaf Quran wọn ti ń tẹ kí wọn á lọ kó fún wọn yìí pé ẹsẹ one million jáde ẹ bá mú àwọn èèyàn one million copy ẹsẹ jáde tẹ bá ń kó ogun àwọn èèyàn ẹdí yẹ ọ wà nù ohun tó lè dọdọ fúrò bílí iná làwọn àfáà wa kó sábẹ́ rẹ̀ bí kéèyàn wo tíra tó lè sàn yẹn láǹfààní kọlọ bá àwọn àfáà wa yìí fẹ́ tíra ò lè fi kọ́ lórí ọ̀rọ̀ nǹkan báyìí àbí ẹ̀kọ́ tíra lórí ọ̀rọ̀ kan tẹ́lẹ̀ gbogbo èèyàn ni ó fún un ń bá jẹ́ ẹ̀jẹ̀ ń gbọ́. ìyẹn ni otu tún jẹ́ kí ìmọ̀ ní máa jọba lára àwọn àfa wa gbọ́dọ̀ bá wọlé sọ fúngbà ọba sínú ìwé kò ní mọ̀ mọ́ èdè pè sí wí kò rí lò ẹ síra lórí nǹkan báyìí wọ́n lè jáwé àgbẹ̀ pé kí ní irun rújú láwùjọ tó tọ́ ohun tí ọba jẹ ń gbọ́ nínú nǹkan tí ó o ẹlẹ́ẹ̀kẹfà wọ́n wọ́n rí ìyẹn ò sí lọ́dọ̀ wa mi báyìí wọ́n ní kéèyàn lọ fọ́ báràkì sí báràkì rẹ̀ bí tí wọ́n ti máa ń jagun kéèyàn lọ fọ́ ẹ́ tí wọ́n gbàgbé wa sọ wípé àlìmọ́ Bukhari rahimahullah inú ohun tí mọ́ Bukhari ṣe nìyẹn ẹ má gbàgbé ìfẹ́ wọn wọ́n lọ kọ́ bí tí wọ́n ti máa jagun ogun ẹ̀sìn ni o wọ́n kọ́ báràkì èsì kọ́ lọ kọ́ fáwọn ìjọba adéwáyé wọ́n lọ kọ́ báràkì sọ. ikeje wahafuru lebe nri au ijiro unahari bigbe kanga bigbe kanga ha eleke fania bigbe kanga au ijiro unahari abi odo ti osan kiyan musan odo e ma pe odo ba ndagu kini o tele oni wulo insa ha toba ẹ wà ń lam yẹ jèrè lam yẹ pèbè tódò bá sàn ló máa máa dùn tí ò bá dùn sẹ́ ń gbọ́ onídùn. sẹ́wọ̀n pé sámsámù ń jọ́ kí náà nẹ́ tí yàwá hajaru bí àtàlẹ́ kan tó yẹ yàwá hajaru tí wọ́n bá gọ̀ tí wọ́n ń wò onírin ni kóbìnrin ni mí tí wọ́n sáré máa wà tí wọ́n sì tún máa sọ wípé bí'ru zamzam bí'ru zamzam wọ́n ní wọ́n wí fún ni pé ìwọ kànga yìí látàjèrè fákòmí fákòmí wọ́n sáré wálẹ̀ fún kọ́dà àwọn ní zamzam ọba ti sẹ̀ lọ bóyá kọ̀ bá tẹ̀ lójú orí pamọ́ báyìí. ẹ̀rí gbígbẹ́ kànga ìkẹfà nìyẹn tàbí odò kéèyàn mú sàn ẹlẹ́ẹ̀keje nìyẹn kéèyàn mú dòsàn tó bá ti dágùn kò ní í dá mọ́ kéèyàn bá ti mú sàn wúlò fún gbogbo àwọn. wọ̀bẹ́ ìtún lẹ́lẹ́gẹ̀rì bíbà náà òyà ọ̀wé àti lẹ́kàn téèyàn ó di ibi mọ́ àti máa tàwọn eléyìí ẹja ṣe é ilé yìí tí mo wulẹ̀ kọ́ yìí ojúlé mẹ́fà péré ni ẹni ọba ti jájèjì gbòdògbò lónìí ah, kò tí ì yé rárá àjèjì gbòdògbò òun ló ní ìfẹ́ rẹ̀ àwọn haramí ṣe ń jèrò ẹtì mọ̀ bẹ́ẹ̀ lọ́nà mo níwájú muslim àbí wọ́n rà pamọ́ bẹ́ẹ̀ àmọ́ bọ́wọ́ ẹ̀ ti jẹ́ mọ́ ká rà pamọ́ bẹ́ẹ̀ báyìí ń gbà yẹn àwọn títí àwọn máa ń lo àwọn àjèjì náà wọ́n máa ń lo kíyẹn dídí lọ ra ilé kalẹ̀ nílé kẹrí àjèjì sọ yẹ kó wọn rèébi kó yáwé ilẹ̀ yìí iléyìí a ò bìnà ó máa halè lékeré àbí ká sì mọ ibi tá a ti máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ilé kéwù nìyẹn ẹlẹ́ẹ̀kẹsàn ọ̀sẹ̀ ká mọ mọ́dúrọ́sà ká kọ́lé ẹ̀kọ́ yàrá kàwé fáwọn èèyàn tí wọ́n náà bá wọn kó pàmbẹ́ tààrà kọ́ má tẹ̀yẹ̀ má gẹ owó tẹ̀yẹ̀ ní owó tààrà tó tóbi kódò òun lèèyàn bá máa ṣe jàwọn ọ̀sá ayé mi tẹ̀yẹ̀ ń ṣe lọ ẹ má gbàgbé mọ́tọ́ lẹ́ẹ̀kan wípé tí wọ́n bẹ tún sí ìlò lẹ́yìn èèyàn <laughs> àwọn èyí téèyàn rà lẹ̀ ni téèyàn rí ni èyí ó tún yẹjú rẹ̀ níwájú ọlọ́run èyí sì wọ́n ló lò ṣùgbọ́n wọ́n ló kojọ torí answer sábà tó o bá gbé kalẹ̀ ní bóun ó sì sín lò òǹbí tọrọ kọlẹ̀ kó tó lọ ń sìn ọmọ bá ń lọ bí gbóbi òbí aṣẹ́wó àbófin ń ṣèlànà káàkiri pé ìbọ́kọ̀ dáàdì mi ni tọkọ̀ bàbá tiẹ̀ ni ìbáwọ̀ dáàdi tèmi ni à ń ta sábà ṣèbí lọ rà á lẹ̀ <laughs> wọ́n ló ti rò rẹ̀ bó ti jáde tí wọ́n bá lò dáadáa rẹ̀ á tún máa dọ́dọ̀ ẹ̀ wípé wọ́n ní sábàbù. ìkẹwàá wọ́n ti àlímọ́ lẹ́kọ̀ọ́rẹ́ á ní kẹrì mi ìkọ́ yẹn nímọ̀ ọ̀kọ̀ á ní. ìkẹwàá nìyẹn tọ́lọ́mù bá ti fi yéèyàn kéèyàn fi kọ́ yẹn wọ́n aha fàkóso hamin ahadìsí ń bẹ àṣọ afáàdì gbogbo mọ́sọ̀ yẹn ọba ìpínlẹ̀ àlàyé ẹnu àríyìn. àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ la sáwọ́ pé bá a fa wa ṣe wí abánikásí lọ ṣe àtúnyẹ̀wò rẹ̀ àwọn àlọ́sí tẹ́ra Sheikhna al-Allama al-Albani rahimahullah sahihu targhib wa tarhib ẹni ọba nílé kọ́ wá kan lọ́ba débi ọ̀rọ̀ ẹlẹ̀ ọkàn níbẹ̀ hadith kan bẹ tó dédájà Hasan ọkà odidi méjì ń tó sì jọ gbọ́ wà nù rìn lòdì sí ọlọ́run sallallahu ó ní inna mimma yalhaqul mu'mina min amalihi wa hasanatihi ba'da mawtihi inú nǹkan tó lè bá mùmíní nínú iṣẹ́ rẹ̀ àti dáadáa rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ilman allamahu wa nasharahu àkọ́kọ́ nìyẹn ẹ̀rí pọ́jọ́ ń ta kánú orin ìmọ̀ tó mọ̀ tó fi mọ́ ni tó tún fọ́n ká ẹtì rẹ̀ pàṣẹ rẹ̀ ọ̀kan nù rẹ̀. ìkejì wọ́n wà ládàá sọ́ọ̀lì hàǹtàrọ̀ káhù àtọmọ rere tó fi ilẹ̀ sáyé lọ. ìkẹta wọ́n mú hafan wà rọ́sàhù mímàlìhì fèsì hàtìhì. wọ́n ní wọ́n mú hafan wà rọ́sàhù àti Qur'an yẹn mushaf tó fún yẹn lógún rẹ̀ jẹ ìkẹta nìyẹn ẹ ó fún yẹn lógún ẹ̀ jẹ ó fún yẹn lójú ayé rẹ̀ àwọn masjidan banahu àbí mọ́sálásí tọkọ fúnra ara rẹ̀ ẹ̀kọ́ gẹ́gẹ́ lọ́mọ ẹ ìkarùn nínú dábànú hadithi àwọn baytan libni sabili banahu àti nǹkan wà nù hadithi làbá àdọ́gbọ́n tó kó nù yẹn. ẹ́ kan tó ṣe pọ́ kọ fún àwọn àjèjì àwọn àlejò ẹ́ ọkọ̀ pé àlejò ló ní òǹtẹ́ẹ̀lì kìí ṣe ilé aṣẹ́wó náà kí yẹn kẹ́ kọ́ lẹ̀ pé àjèjì tó bá dé tó jẹ́ mùsùlùmí tí ò ríbi tí ó dé sí kó sún bẹ̀ tí o gbó nǹkan tí wọ́n dẹ̀ nídìí kó wà nú ẹ̀ láì sẹ́wó ẹ̀sẹ̀ òun àwọn onẹ́hẹ̀rọ̀ ajẹ́rọ̀ ọ̀hún ìkẹfà nìyẹn àbódò. tó ipá yẹ kó wúlò káwọn yẹn máa gbádùn rẹ̀ tí ọ̀wá sàn kó mú sàn. ìkeje àwọn sọdá kọta ní akọrọjáwó mi máa lè fèsì àti sàrà tó ti sẹ́nu dúkìá rẹ̀ nígbà tó wà láyé wọ́n níyẹn náà sì máa bá lẹ́yìn ìgbà tó bá jáde láyé tán atúnwáwo hadithi mi àbó umama lọgbà yẹn wá atúnrẹyọ kan bẹ tọtọ yìí pé èèyàn tó bá kú mọ̀rọ́ bí pọ́n fi sabilillah lẹ́ni tó kọ́ ààyè táwọn mùsùlùmí ó ti máa ṣe kíni o tí wọ́n ti máa lọ gbéra ogun ẹni pé ta bá níjọba ẹ̀sìn àwọn olè lọ kọ́rọ̀ ẹ̀ mọ́ báyìí. sọ ìkẹsẹ́ ta tó padà nínú hadith mi hadith anas lélẹ́ yẹn ó ní awugarisa nakhla awugarasa nakhla abọ́lọ́lọ́jì. kẹ́rì bó ti gbé mẹ́sàn-án ó fi hàn yí pé àfarabalẹ̀ láàfin ìkẹwàá ìkẹwàá náà máa ṣe kíni o yọ wà bẹ́ẹ̀ náà kílẹ̀ ẹni nínú eh, sahihu targhib ó ní idha mata bunu ádámọ̀ laysa yajri ọ wà nù kíkìn tó náà wọn lọ wà ń bẹ tùmọ́tìrà kẹ́ ń bẹ kò gbádùn dáadáa wọ́n ń pè ní tankihul qawlil hafiz tankihul tíra tó dùn ṣe wá sí ni ṣùgbọ́n àwọn àdìsí tó wà ń bẹ̀ fífọ́ rẹ̀ ni ò gbádùn àwọn yìí tó gbádùn wà mẹ́ o tíra ìmáàmù sọ̀rọ̀ wọn sílẹ̀ ní àtàkì àwọn náà ni tíra yìí tóbi yé ẹ borí yìí pípé ń bẹ̀ wọ́n tó lọ́wọ́ àánú kékeré tó nana, ẹsẹ̀ bíi márùn náà ni. sọ àdìsí mi tí ó tún kàn lábẹ́ báàbù yẹn ó lè jẹ́ báàbù yẹn náà ládùn lé nì ọ̀yà. ṣùgbọ́n ká tó wọ́n nínú àgbọ́yé tá a máa bá nù hadisi àbúrò ẹ̀rọ yìí sọ pé tí ẹrú bá kú iṣẹ́ rẹ ti gé fún àfi nǹkan mẹ́ta náà ló kù. sọ́dà kọ̀tìn jàríyàtìn sàárà tó ṣe tó ń kọ̀ nínú dúkìá rẹ̀ ló ti yọ. mo tún sọ fún wa pé kọ́ má jẹ dúkìá rẹ̀ bọ́ jẹ dúkìá ọmọ rẹ̀ dúkìá rẹ̀ náà. nítorí pé hadisi mi náà tún wà tó fìdí múlẹ̀ sọ́dọ̀ pé àlè wáládù mìíràn àmọ́lé wà lè lè ọmọ gẹ́gẹ́ iṣẹ́ òun bí ẹ̀ ni abẹ́rẹ́ ti gbọ́ mi iṣẹ́ òǹbí lọ́mọ kọ́dà kó ṣe pé mùjábà dùn yí pé ọ̀sọ̀kọ̀ fún iye èèyàn lásán ẹ̀ ti gbọ́ mi iṣẹ́ mi ẹ̀ pé ìyàní àlámọ́ iṣẹ́ lè yẹn máa ṣe kó tó di pé ọ̀sọ̀kọ̀ fún fún ìyàgẹ̀ lásán iṣẹ́ òǹbí wọn ò bá nìyẹn ti yé kọ́ wá ṣe pé yẹn nìyẹn padà lọ sí sádàkà yẹn ó tẹ̀sí máa jẹ tiẹ̀ náà sádàkà ti ń járe yẹn àwọn ẹlẹ́mi yóò ń sáfà wọn bẹ́ẹ̀ àbí mọ̀ tá à ń sàǹfààní pẹ̀lú ẹ̀ ọ̀wọ́lẹ́dín sọ́ọ́lẹ́hìn yẹ́dí ọ̀húnlẹ́hù àbọ̀mọdé aláàtún sàdúrà wọ́n ní dábàá wo hadith yẹn a máa bá àwọn àgbọ́yé bíi mélòó ń bẹ̀ ọ́ ọ̀pọ̀ ó tó méje káàkiri ń bẹ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀rí ń bẹ́ ń bẹ̀ wípé ẹ̀sìn ẹsẹ̀ dáadáa ọ̀já fòkùtò. wàlá tó sọ̀hìn obìnrin pẹ́ ẹsẹ̀ ẹsẹ̀ burúkú <laughs> kọjá fún òkú tó bá kú náà yá fi dáadáa o. ìkejì òun ni ìsinmi yóò kòrò lórí kíni o àtàzàgbòde bí àmàlì sọ̀lẹ̀ ha ká pèsè dáadáa lè àkìrọ̀ fọ́rùn. àgbọ́yé kẹta tábà nù hadithi òun náà alihamdu ìsinmi yóò kòrò ala waqfi a'malin kádásẹ́ kan dúró kíkó iṣẹ́ kan dúró yastamiru naf'uha táǹfààní rẹ̀ ó máa tẹ̀síwájú láéláé mislu bina'il masajid bíi ká kọ́ mọ́sálásí wal madaris bíi ká wa hafril abar bíi ká gbẹ́ kànga fa gbogbo ohun tá a sọ́dà kọ́tún jáàríyà tààrà àti kọ́ńtínú tí wọ́n máa bókù yìí. àgbọ́yé kẹrin ìtún bẹ́ẹ̀ bàyánù fadilatil ilm sísàlàyé ọlá ti ń bẹ fún mọ̀ kálọ̀ onímọ̀ ọ ẹni pé máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà onímọ̀ oníyàwó débi kó bímọ òtún lówó ó ti fẹ́ fọwọ́ bólẹ̀ díẹ̀ o kí lè yàn wá sọ pé òun bẹ́ẹ̀ bá ti àlọ́ jáde láyé lórí bẹ́ẹ̀ ọ̀kan náà ọmọ ìyá ọ̀rẹ́ mi kan báyìí oníyàwó ọdọ́ ogun wọ́n sá kù nígbà mọ kọrin tí mo fi ṣe rìtáwò rẹ̀ mọ sọ síbẹ̀ yìí gbà ah, sẹ́yìn ọba nìkan nu yìí kí ni ọba máa jẹ́ díẹ̀ báyìí ṣùgbọ́n alhamdulillah ìwọ nímọ̀ tọ́lá àfa akọ̀tíra kó tó rí kó lọ́sọ̀ wọn ò sì gbé jáde rẹ̀ tí ọkọ̀tíra níjẹ́ mo bá tẹ̀ ńgbà ni mo bá mo bá ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ ńgbà ni ẹ̀rẹ́ ibi tọ́lọ́ padà pèsè wọn lè gbé jáde. ó yẹ pé nínú nǹkan tó lè wúlò fún yẹn tí yẹn bá lọ sẹ́ni lọ́wọ́ ó ní nu mẹ́tẹ̀ẹ̀ta ó yẹrẹ owó lọ́ máa lọ sá mo má sóògùn owó orí ọ̀rá ló tún ọ̀rọ̀ tó lẹ̀ yìí wọ́n sì ẹlẹ́mi ò sojú fúru ní ọlọ́run sì máa ń ti ń ọlọ́run kọ́ sáà ni wà. <laughs> ẹ ò pẹ́ tí lè mọ̀ ní gbogbo wọn ẹlòmí ó tún nígbà ọ̀sẹ̀ gbogbo ẹni tó yẹ ẹlòmí tún nígbà ọ̀sẹ̀ ṣùgbọ́n nítorí bá sọ pé yẹn lè gbọ́sẹ̀ bà lọ́dọ̀ àwọn àbúrò dí àwọn bá da gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn tún nígbà ọ̀sẹ̀ ẹlòmí tún ní para ẹlẹ́tùn fọ onígbogbo ẹ̀ ẹlòmí rẹ̀ tún gbé kí ọba tẹ̀lé pọ̀ máa gbé pamọ́ yàtọ̀ sí hábàtù sàwùdá àti sàìtúù ánálà tó ń sáré owó lọ́wọ́ fẹ́ gidi ní lọ́nà tó fi ètè máa rówó sódà tó bá lọ tán kò lè ṣe sọdá kan ti jáde àkótó ni fún lọ tí ọba sì wà ó tètè lọ kéwú kó dà fá ọ máa fìmọ̀ káwọn èèyàn ọ̀yẹ́lẹ́ ní rọrùn àbí ọ̀sẹ̀ wo lè kéwú ọba lọ lè kéwú náà àbẹ̀rẹ̀ tẹ ẹ̀kọ́ òníyàwó ọ̀rọ̀ bímọ kọ́ wá rẹ́ wọn lẹ́kọ̀ọ́ ibẹ̀ yẹn wà rí ẹni wá rọ̀ kó mẹ́tẹ̀ẹ̀ta ń kọ́ ha ha ha ha ẹ wà fáwọn abdullahi ibn mubarak rahimahullahu ta'ala àfa imaamu ahmed ni náà àwọn àfa aládìsí onímọ̀ ni wọ́n olówó ni wọ́n mẹ́tẹ̀ẹ̀ta yìí ó dá mi lójú pé fún wa rí wọ́n lọ́mọ wọ́n nímọ̀ wọ́n tún lówó ó láti àti tó ayẹ kọ́ kẹ́ sọ pé wọ́n rà fárẹ́ bá téèyàn náà wà nú wọn lọ́dà kéèyàn wà nú wọn nìyí so ó tún ṣàlàyé ọlá tí ń bẹ fún ká nímọ̀ wàlhásù ó dẹ̀ tún ṣe lójú kò hálà lẹ́sẹ̀ fẹ́ẹ́rì mí má kéwú díẹ̀ kéwú púpọ̀ ní máa ń sọ yẹn di kíní ni kéwú rọ ló ń sọ òun kí kíní ìmọ̀ ni ní ọ̀gbọ́dọ̀ pọ̀ nígbà tá wà ń kékeré ni wọ́n ti máa ń rí nìyí náà lórí rẹ̀ fi dàrú ẹ̀ ọba àlejò lónìí àti táwọn yìí nù kó sí lára bóyá nǹkan kan ló fa àbí sábàbí kan ó lè jádánwò fún yẹn o wọn tọ̀hún lè má fàlùjọ ọdún tó kàn jádánwò yẹn o bí ń ṣe ìṣàlù rárá ó lè jádánwò wọn nǹkan fi ṣe ìtìlá mi kó fi dán yẹn wò. àbẹ́ ẹ̀ sì gẹ̀ẹ́sì ìmọ̀ pé ìmọ̀lẹ̀ yẹn wà á kọ dójú ẹ̀ ni wọ́n fi wá ní orí bàṣẹ. ìrọ́ ni kọ́dà yìí táwọn afáàtúntò pé àlẹ́ ìlú mọ̀lẹ̀ ìhun tí ó bàjẹ́ ó ju ìhun tí ó tún ṣe lọ ìhun tí èso ọ̀rẹ́ yẹn ọlọ́pẹ́ lọ́rẹ́ yẹn fáwọn èèyàn ìhun tọ́jọ́ ọ̀rẹ́ yẹn à ah, sílẹ̀ fi ẹ má ṣe hànàlá ọ̀rẹ́ yẹn ti ní kí ló bà àìmọ̀kan àtìmọ̀ tápẹ́tápẹ́ ẹ bẹ́ẹ̀ ti yónú sá ọ̀pọ̀ ọmọ kò lè sọ yẹn dẹ́ ní ọlá ń bẹ fún mọ́ sábàbí wọ hadith ń sọ fún agbọ́lá ń bẹ fún àti pé àlèsè tẹ́rìmìn kásùjẹ́ ọ̀pọ̀ kó tó ọmọ náà wọ gàrà ah, ọba ti di pé yẹn mọ náà wò kí wàá sitani tí wọ́n rẹ̀ eh, kò mọ́ lójọ́ máa sọ bẹ́ẹ̀ tí ọba sì mọ́ kò lè rí kéwú sàlàyé dáadáa wọ́n làwọn máa ń lé lórí ẹ̀ gbogbo ẹnu ní fi ń sọ àbá àti olè sálábà kó dáńtọ́ ìtúkùtù ni wọ́n máa tú fáwọn èèyàn ìkàtẹ́rà tíra abúwo ní nká sẹ́mẹ́wò kéèyàn ó fi ka tíra ni àti sọ́ọ̀fù. àwọn àdébí tíra ó débi hadasa ní Muhammad ẹ wọ́n sọ fún wa Muhammad wọ́n sọ fún wa ọmọ Muslim ẹ dábò sí ọ̀dọ́ wa ń bẹ́ẹ̀ nìyẹn. kéde ọ̀dọ́ wa ń bẹ́ẹ̀ nìyẹn rà ṣé wọ́n bá bàjẹ́ ọ̀dọ̀dẹ àdásánì ẹ̀lọ́wà ń bẹ̀ ọ̀sọ̀ fún wa tí wọ́n fòṣe gbólódò ni wa kéèyàn láti gbé sí àwọn akíkọ̀ bá wa fúnrọ́ fún kọ́ máa mú kẹ́sọ̀rọ̀ lọ kàlá àṣìṣe àwọn àbá àti kàdúrà fún wa ní ọ̀rọ̀ àmọ́ ọ̀ka yìí ó gbẹ́rù ní fíńsọ́ ẹni tí kò wáyé lórí ọba jiná irọ́ ní ọba wí fáwọn èèyàn irọ́ ọmọ sọ́rùfù ọmọ nẹ́wù yóò kàn máa jẹ kíni yóò máa rún pápá irọ́ ní ọba pa fáwọn èèyàn lọ kódà bí yẹn mọ sọ́rùfù gẹ́gẹ́ bí ọba gba nẹ́kàlé yóò máa tẹsẹ̀ bẹsẹ̀ ní jẹ́ ẹni tí ò bá nípìnlẹ̀ pé gbogbo àwọn ẹni tí wọ́n ń he kéwú lójijì ní nǹkan fi máa ń yíwọ́ lọ́kàn fòmọ bí kéèyàn fòmọ orí ọ̀pẹ ẹni tí ò nípìnlẹ̀ láàyè dàdí ìyàwó lásànà ìwé ìyàwó lákìní kan kàláàdì ọkàn rẹ kìní kan lókè báyìí ọba tó ń pè wá bàbá wa bí máa ń kí sáwọn yìí àbá yóò yíwọ́ ọwọ́ kéwọ́ ọ̀dẹrùn bẹ́ẹ̀ tí mo bá ti sọ gẹ́lẹ́ káàkọ́ lọ́sọ lọ́sọ̀ọ́ ló didi bẹ́ẹ̀ kan lọ́sọ̀ ẹ̀gbọ́n ohun ni èdè parí èèyàn ọmọ kéwú ní ìtumọ̀ rẹ̀ ọ̀nà tí wàá tún jì sára ẹ̀ sọ́n ọ̀nà tẹ́fẹ́ bọ́ọ̀nù bàyìn mọ́ bẹ́ẹ̀ ni à ń fi iná ẹ̀kọ́ wọ̀ sánẹ́dìyà bẹ́ẹ̀ àwọn ya wọ́n kó ọmọ jáàmà báyìí wọ́n máa kó mọ́lẹ̀ yọ́ máa yí inú ẹ̀rọ̀fọ̀ báyìí wàláì wọ́n wà wọ́n lọ jáàmì àtọ́kẹ́rẹ́ lórí ikọ́ lójijì yọ́ máa kẹsẹ̀ bọ́sẹ̀ nbí kéwù nbí tọ́ yẹ kọ́ gba rọ́fù àrùfà lókè yóò gbé wọ́n tẹ̀lé nsàlẹ̀ fún kéwọ́ bàjẹ́ ẹ̀ èsì paálé alihamudulilayi níwọ̀n ọba nǹkan díẹ̀ tọ́lọ́run ní káwá ọ̀nà ẹ̀dínwájú o. àwọn sanẹ́rì darí yìí wà ọdún ìpín wọn tún sọ̀gá àwa wà láì wọn bẹ̀ gbogbo ẹnu mo fi sọ́ọ́ sí mọ̀mọ́ wọn ẹ̀ẹ́n sanẹ́rì wọn ni wọ́n tún sọ̀gá wa dáadáa náà wọ́n bẹ dáadáa tó pé wọ́n jiná tààrà wọ́n tún sàlàyé pé ẹ gbòye sáàrin ìdáadáa sanẹ́rì dẹ̀ torí bẹ́ẹ̀ hadith yìí ń kọ́ wa ó tún sí yẹn lójú kòkòrò pé alẹ́ ṣe sáré míì kó pọ̀ kó pọ̀ tó ní máa gẹ́ òní máa sin kéwké òní máa sin ké tí wọn bá ti wọ ó ké rárá òun ni túmọ̀ ó fi gúnrégé tí wọn bá ti ké rárá ìtumọ̀ ní gúnrégé o tí wọn bá tu ẹlẹ́gúnṣẹ̀ bú ló tú bá gba mú ọ̀nà ọ́ ah, lè dọ́gbọ́n mi ọ̀gá bóyá wọn tí wọ́n ti fẹ́ sọ fún yín wọ́n ní pé òun fẹ́ lọ́gbọ́n fi rẹ̀sẹ̀tì sí wọ́n ní pé wọ́n fẹ́ sọ fún wa pé ìmọ̀ tí à ń sàǹfààní pẹ̀lú rẹ̀ àní wọ́n sọ ní pé ìmọ̀ tó nímọ̀ ní tí wọ́n wá fi sàǹfààní tó wá ṣe kínní tó wá sàǹfààní. <laughs> ayọ̀dẹ̀rin ló tún tójú sí bẹ́ẹ̀ ìrọ̀dẹ̀rin ń bú ẹ̀rí ọlá tí ń bẹ fún mọ̀ àti tó lórí kínní àlè sèkítàrí mi.

àfáà tó kú gbangba sùn lọ́yẹ kọ̀ǹkẹ́ kàjá rẹ̀ ó kù tóbi àárín. yàwó ń dán kan ọ̀rọ̀ kí wọ́n fẹ́ ṣe fàájì bẹ́ẹ̀ kọ̀ǹkẹ́ já rẹ̀ ọ̀yà kọ́ má wùlẹ̀ ṣe wáàsí lásán mọ́ kọjá rí ẹ̀rí kó fi kọ́ yẹn kó tún kọ síra wọ́n ìdá torí bẹ́ẹ̀ yẹn bá ya olódò bá a ṣe yọ olódò tó yìí bọ́ni wàá ṣe jì lọ ọ̀rẹ́ tí wàá jì ọ ìmọ̀gbọ́sọ lẹ́ẹ̀kan ìmọ̀ láwọn tó ju wà lọ́wọ́ àdáadáa tó ò sì lọ jáde àtà lọ. tó bá yọ olódò pẹ̀lú àánú ọlọ́run tí ọ̀bẹ kọ ojú kẹ̀délẹ̀ ráì á ò ti pọ̀ jù gan tí ọ̀bẹ kọ́ ní láti pépà èèyàn ò sì ń hùn jáfíà olódò lélẹ̀ kì í sàfà ọ̀nà ẹ̀ jì ẹ̀rí ìmọ̀ kéèyàn fún yẹn lógún mọ̀jẹ́ pẹ̀lú kákọ́ kó tún ṣe tíra kó tún wá sàlàyé ẹ̀ fáwọn yẹn kó yẹn nẹ̀nẹ̀ rẹ̀ ọlá mẹ́mbẹ̀ gan o ìkarùn ó tún wà nù hadith yìí pé anna du'a pé àdúà wọ́n sọdakọ́ta àti sàárà yasilu sàwábù ha ilà lìmọ̀jìtì ẹ̀sẹ̀ rẹ̀ máa dọ́dọ̀ dání o á dọ́dọ̀ òkú sòsè ìkẹfà nínú àgbáyé dábàá nù hadith òun náà alhassu ìṣèlójú òkòrò aláàkíni o alà tẹ́rìbìyàn ti ẹ̀dínà kárí àwọn ọmọ kárí wọn. وتعليمهم ليكونوا صالحين kádẹ̀ kọ́ wọn nímọ̀ kí wọ́n fi lè jẹ́ nire ọmọ ò lè jẹ́ nire bí ọba nímọ̀ ẹ̀sìn o ìwé yìí la kọ́ra dájú o ee ẹja kọ́ra da ìmọ̀ ẹ̀sìn ọmọ bí ọba nímọ̀ ẹ̀sìn bí ọba sẹ́yìn lẹ́sàn jẹ́sáwò sì ní mẹ́rin ni bíṣe kadam ti sọnù ní ìzámu sàlẹ̀ jẹ́sáwò jẹ́sáwò sì ní mẹ́rin ẹ̀ mọ̀ fún ati máa ń sọ fún alọ́pọ̀lọpọ̀ gbà àlìbáná òru mímà sí ni mọ́lémọ́lé ni. Rome lọwa wa ọwa akọ́lé fọ́ba Rome ìgbà tó sí wa sọ pé ilé tí mo kọ ìkọ̀sẹ́ ni ó lè kọ́ rèmi náà mo lè kọ́ ọba yẹn wá ní ọ̀dà sákọ̀ gbogbo ọba ṣe o tó èló lọ́sàn-án ó ní sáà máa wọ̀rí báyìí ọba lòun ti parí ṣé gbogbo bó ṣe ní ọba sì mọ̀ pé tọ́bí tó wà láyé á tún ronú àpàrà tó kọ́ ìdí jù yẹn lọ ọba ọmọ tí wọn bá rìn lẹ́kọ̀ọ́ bọ́rọ̀ ẹ̀ ti máa rí nìyẹn bọ́rọ̀ ń bí yẹn ti máa rí nìyẹn ẹ̀sán sinimá ọba tá a kọ́lé gogoro fún tá a fara gbowó àyà lórí ọ̀tútù agbẹ̀mí yẹn bẹ́ẹ̀ lọ́mọ yẹn ti máa rí àwọn ọmọ ọlọ́run má jẹ́ wọn kó wa sí ọyọ́ ẹ̀yà gbìyànjú lórí wọn látọdún mẹ́ta ọdún márùn ọ̀kan náà àwọn sọ̀hábà ó lóun rẹ́ sí dáadáa kí àwọn sọ̀sẹ́ lákòómi sùkùsù lẹ́nu báyìí sùkùsù ìgbà ike tó ń so mọ́ ọ léjì kákàkiri yẹn kọ́kẹ́ sọ́wọ́ sọ́wọ́ di ẹ̀dá rẹ̀ yóò máa tẹ̀ lọ́mọ káàkiri ọ̀yà gbẹ́kẹrẹ ṣẹkẹrẹ dáadáa ọ̀yà sún sí bíbá yìí ó ṣe yọ ọkàn pẹ̀lú ọ̀rọ̀ lékeu wọ́n bá sọ̀rọ̀ lékeu báyìí ń bọ̀ ẹ wá ẹ sì lọ lékeu àwọn yóò dáhùn náà ní yóò ṣe máa wí ó sì mọ̀ bí ó ṣe sùn tí ó fi lọ bẹ́ẹ̀ ọmọ tó bá fi kéwú bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ bọ́ bá kọ̀wé wọn tí wọ́n ń kọ́ ọmọ ọ̀yá àwọn oníwèé lọ. àfa àwọn stars mọ̀sán ọlọ́nkọ́ bá kẹ́ wọn ọmọ ọ̀yọ́ ni wọ́n. ara èyí sì sọ fún yín gan tún nìyẹn o sanẹ́wì wọn kọ́ wọ́n sì ń kọ́ àwa dáadáa wà ní fásitì. sẹ́kọ́ndírì ni wọ́n àbí wọ́n wá ń kọ́ àwa dáa ṣe kíni o ká wà ní fásitì. ìyẹn ọ̀kẹ́ tún lé léyìn ọmọ ọ̀yọ́ ni wọ́n bóyá bí díẹ̀ díẹ̀ láàfin jura wa lọ báyìí ẹ̀rí wọ́n á kódà ńgbà tí wọ́n ṣe ọkọ̀ kódà ńgbà tí wọ́n ṣe àìlàníyà àwọn ni wọ́n mú ni wọ́n gbẹ̀yẹ àkọ́kọ́ wọ́n fún wọn ní hajj pé á lọ yọ ni wọn wẹ́lẹ́jẹ́ báyìí ni wọ́n ga ni ti jáde láyé ìwé mẹ́fà wọ́n ti kà wọn kà ju ìwé mẹ́fà lọ wọ́n sì ké sanẹ́bí ìwé yìí táwọn akéka tó bá lọ ọdún níkàjì wọ́n ké náà nìyẹn o ìwé mẹ́fà àti ìwé ìwé yẹn sọ pé jáde ìwé mẹ́wàá kéwù jù bẹ́ẹ̀ náà lọ wọ́n ti àkọ̀rọ̀ àn wọ́n sì ń káwá sáwà ń jámíà wọ́n bá wò fíà ah, nígbà táwọn ará jámíà yìí kí wọ́n tó wọ́n bẹ̀rẹ̀ rẹ́dẹ̀rẹ́dẹ́ wọ́n fẹ́ máa dìtẹ́ ẹ̀hún ní lọ́wọ́ ọ̀dà bẹ́ẹ̀ ni bàbá ti lọ jókòó ìdáwó tẹ̀ máa níwèé mú ni ìdáwó tẹ̀ máa ń ṣe tẹ́lómi ṣe mẹ́sàn-án ẹlòmí ṣe méje ó ṣe pẹ̀lú ògùn ọlọ́run gbogbo ẹ̀ pátá làbá sàpè wọ́wọ́ gbogbo ẹ̀ pátá wáìkì gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lọ́sà pé ìwé mẹ́fà la láì gbóríjó láì gbé eégún tí lẹ́sìn ìjọ wọlé téèyàn sanwó bí fún ọ̀dánwò láìkọ é é é é é bí bí bí bí bí sí sí sí láìkọ. wọ́n mú lẹ́ẹ̀kẹ́ náà kódà wọ́n parí yoni lọ́rin kó tó di pé wọ́n jáde láyé. ọmọ bá fi ẹ̀kọ́ kí ó bẹ̀rẹ̀ yóò yẹ ju àwọn yòókù lọ o ọlọpọlọ tí yẹn bá fi rúkọ à ń kí lọ́wọ́ sínú dáadáa tí ò ní gbé yọ gbà ní ẹja mójútókè wá àwọn ọmọ ẹ̀rí ká tọ́mọ ká kọ́ wọn nímọ̀ kí wọ́n lè jọmọ rẹ jọ́sàdúrà fún wa ìkeje bẹ́ẹ̀ náà ládùn ó ní ọlá tún bẹ́ẹ̀ ń bi káfẹ́yàwó àwọn kan máa sọ bẹ́ẹ̀ àwọn kan máa sọ pé inú ìgbà tó tún lè wúlò o wọ́n bá yẹ kó níṣẹ́ lọ́wọ́ ni lọ́wọ́ wá fẹ́wọ̀ má máa ti ju sẹ́wọ́ gbà ní máa ń sọ kí wọ́n ló ti jẹ́ dẹ́gbẹ́ àlọ́ bẹ̀rẹ̀ sẹ́yìn ìyàwó yìí náà làfẹ́fẹ́ kí ló sì dé àánú ẹ̀fẹ́ ṣe afẹ́kọ̀ọ́sẹ̀ wípé tá a bá jáde láyé tán àdó ọmọ dáadáa ọmọ àfikún o yóò máa dọ́dọ̀ wa ẹ̀rí. ọlátúndẹ́ńbí ká fẹ́yàwó tá a bá wá fẹ́yàwó kójú tó dáa láti lè wú ọmọ tó lọ́dọ̀ rẹ̀ torí ìyàwó mi ò sùn ọ̀ àwọn Yorùbá ọmọ mi fẹ́ tó tó bá mọ sí yóò gbogbo wípé ọgbọdọ ní ọjọ iwájú gbogbo gáyà mí títí ojú bẹ́ẹ̀ náà lọ sọlọ́jọ́ wájú tó ti wò sọlọ́jọ́ wájú tó ti lẹ́yìn wọ́ọ̀la hànàlá kàmárí nálù sunlẹ̀ tí ó kálí yẹn sí ike sọjọ́ wájú bẹ́ńbẹ́ lẹ́yìn wọ́ọ̀la bẹ́ńbẹ́ tí ń kéèyàn léèrè tí ń tàn ẹbí wa ní abéèrè ni ni ìdáàbìsìn ẹlẹ́sìn ni kí wọ́n jèrè pẹ̀lú ẹ̀ lóòótọ́ sí ọjọ́ iwájú àtẹ̀yìnwó ọ̀làbàtẹ̀ wa alihamudulilah fọmẹ́sì sóti èzì ṣùgbọ́n kọ́ má já sí wípé èèmọ̀ àti ọ̀bjẹ́tìfì èèyàn òun ni ọjọ́ iwájú àtẹ̀yìnwó ọ̀la nìkan lè yọ̀tọ̀ pé ẹlẹ́bà ń rí ajé akàbí bó wà ní ọjọ́ iwájú rẹ̀ bó lẹ́yìnwó ọ̀la gbogbo ń béèrè nìyẹn ó béèrè pé bó lẹ́sìn ẹ̀ ó sì lọ fẹ́ bímọ dáadáa jọ́sàdúrà fún ọ ẹ̀sìn yẹn lèyẹn máa wò ẹ̀rí ọmọ yẹn ó lè máa ṣàdúrà fún yẹn ń kọ̀rọ̀ ọyẹ parí àdìsí ẹyọkàn yẹn káwá dúró ẹyọkàn náà ló fún náà. àdìsí eléyìí àwọn ènìyàn ti máa ń gbọ́ lọ́pọ̀lọpọ̀ gbà yasaratu bónú sọ̀fúwẹ́lì. wọ́n sọ fún wa pé muhammad ibn muslim òun náà sọ fún wa látọ̀dọ̀ amọ̀ látọ̀dọ̀ ayínkìrìmà látọ̀dọ̀ abdullahi ibn abbas wọ́n ní arákùnrin kan sọ pé èrè òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam àdìs tó gbádùn wọ́n ní inna ummi ìyá mi màá sì ní tòwó fíyà ó ti jáde láyé wọ́n làmú tó sùn mọ́kọ́ sàsọ́ọ́lẹ̀ pé káti ẹ̀sìn sàárà kan fóun bá lọ tán. afa yanfa'uha an atasaddaqa anha títí mo bá ṣe sàárà fún tí sàárà yẹn wúlò fún bí ànábì nínà ó ní yóò wúlò ó ní yóò wúlò ẹ̀rí wọ́n ní tó wà nù hadith lágbọ̀ọ́yé kúmọ̀ bẹ̀nẹ̀ láàdù ó ń sọ fún ayé pé sàárà ṣẹ̀tọ́ fòkù ká ṣe sàárà fòkù sàárà tí mo wí kìí sọ kà sí màálù yẹn o ń mọ́sọ́ lẹ́ẹ̀kan bí kéèyàn fi kọ òkú èèyàn kọ́ mọ́sálásí kọ́lé kéwú bẹ́kànga sọtí yẹn sì àbí ṣe sáré oko ara àtàǹsọ nìyẹn o ó dẹ̀ sì máa dọ́dọ̀ rẹ̀ ládàá sàrà yẹn máa dọ́dọ̀ rẹ̀ nígbà bá dijọ́ mẹ́jọ àti máa tẹ̀síwájú hádà ọ̀sọ̀lọ̀lọ̀ sẹ́lẹ̀m ọ̀bárakà ìbéèrè kan ti kọ́kọ́ wà nílẹ̀ nílà yìí ẹ bá wọn wọ́n wí síbẹ̀ omi ìsúnmi. àwọn obìnrin wọ́n ti sọ ti pẹ́ o ẹni tó bá fẹ́ máa wá dárúsù wa mi báyìí kì í ṣe ibi láti máa ṣeré o ẹni tó bá ti mọ̀ kó wọn pariwo ó bẹ́ẹ̀ bá kọ́ máa wá mi báyìí àwùlẹ̀ tiẹ̀ níjẹ̀ torí adé lomi lọ́wọ́ ṣùgbọ́n da kó máa wá kó máa pariwo ọlọ́run bá àlejò alákọ̀ọ́sà lè ṣe àgbèjì rẹ̀ fún wa kó máa kó bẹ́ẹ̀ lomi lọ́ fẹ́ gbọ́rọ̀. ọ̀lẹ́ gbé Quran. ẹ̀rí tó dájú tẹ ní ká mú wá ń pa obìnrin fún béèrè díẹ̀ ẹ̀jọ́. ẹ̀rí tó dájú nípa wípé obìnrin tí ò nírun ó lè gbé kọ̀rọ̀ á òun náà ni ádámù ádámù tẹ̀lé wọ́n ní ká mú ẹ̀rí tó dájú lórí tí ò nírun ó lè gbé rẹ̀ ni ádámù tẹ̀lé yẹn alẹ́ àdàmíjà àìlẹ́rìí yẹn náà lẹ́rí rẹ̀ ẹ̀rí tá ń retí gẹ́gẹ́ bí yìí kóbìnrin ọ gbé kọ̀ án tó bá ti ń ṣe àlejò báwọn afárá ti sọ

ẹ̀dọ́gbọ̀n ẹ̀yà farabalẹ̀ àwọn ìbéèrè yìí wúlò gan-an ẹ̀dọ́gbọ̀n ẹ̀yà ní sùúrù alákọ̀ọ́kọ́ tẹ sọ nípa máàlù owó dáórí owó fẹ̀ǹfẹ̀ tí yẹn fẹ́ fóbìnrin tí ọ̀wá dọ́dọ̀ obìnrin tọ́ bá ti mọ̀ wípé àwọn ẹni tọ́ bẹ́ẹ̀ kó sínú tírèèdì wọ́n la má fi sí o wọ́n gbà míì tó fún ìyàwó rẹ̀ bí ìyàwó rẹ̀ wà nù ẹni wọ́n ti mú wá tí wọ́n bá béèrè pé sádàkì ńkọ́ wọ́n ti san torí ká fún wọn láwọn owó yẹn ya ikhwa ẹ dákun ẹ má jẹ àmàlà gidi mọ́ o tó ti yé kí wọ́n sọ pé owó àfáàní owó ìyá gbọ́ ni owó bàbá gbọ́ ni má la gidi tó wàá lo tara pé kò sí lọ́jọ́ kílẹ̀ rí rẹ̀ má ṣe bẹ́ẹ̀ o ọ̀rọ̀ bá nìyẹn ti má ṣe bẹ́ẹ̀ o lófin ìgbà tá a ti rí pé ṣẹ̀rí àṣà àtakò rẹ̀ àbẹ́ sì gẹ̀ẹ́sì ìwọ̀n tá kẹ̀rọ àwọn ènìyàn ni pé kí wọ́n má dáyẹn láàmú kí wọ́n ṣe pẹ̀lẹ́ torí ọ̀rùfù ni ìfẹ́ ni wọ́n dẹ̀ fẹ́ lò ó dàbí yẹn bá la gidi tó yẹn lera bẹ́ẹ̀ kò sí wọ́n ó bí yẹn ṣe wọ́n ó bí yẹn lẹ̀ lẹ́yìn kan wa àbá la gidi ni níjọ́ ìyàwó rẹ̀ sẹ́ni tó gbẹ́ nu ókè báyìí a ní owó ìyá gbọ́ bàbá gbọ́ kó ní kíni kílẹ̀ rí rẹ̀ kíni kíni òsì lọ́ bímọ sí kó fẹ́ ọmọ rẹ̀ tó bá bí yẹn tó di èèyàn kẹrọ wọn pé kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó di ẹ̀bùn ni bí ìtura nínú ni ṣùgbọ́n tó bá ti di kówó ní dọ́dọ̀ wọn kí yẹn dáyàwó rẹ̀ èyàn fún mi ní mi ni ìyẹn ti lọ nìyẹn ọlọ́wọ́ àlàbọ̀. ẹ wàá rí ẹlẹ́ẹ̀kejì igi tí wọ́n lọ fún kèfèrí kèfèrí yẹn ó gbà ládàláyè onígbà kẹ̀kẹ́ lọ́rùn àìní islam lọ́ba àbù làzọ̀pá àtàbá ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ bọ́yá ni ìyá ni wọ́n ni àbí bàbá ni wọ́n ni ẹja ṣe lórí bó ni wọ́n ṣe ṣe kí ni wọ́n sì kírun sọ́dà tí igi yẹn ó lè máa wúlò fún ọ láyé pẹ̀lú pé wọ́n gbà ládà tó bá tún di lọ́rùn náà ẹ̀sìn yẹn ó tún máa dọ́dọ̀ wọn ok ọmọ bẹ sọ bẹ ọ̀rọ̀ méjì ni ọ̀rọ̀ àkọ́kọ́ òun lọ̀rọ̀ omi táwọn sọsálà tó tu sí ní ojúńjọ yẹn àlùbáríkà ṣùgbọ́n mi ò lè da omi sẹ́nu nísì kí wọ́n á tú sọmọ kan lójú kódà mo tú sọmọ mi lójú ilé gbé lálùbáríkà kẹkẹ abẹ́ẹ̀sì kẹ́sì anẹ́bí nìkan ló ní rúùsù sí ìyẹn mẹ́rin ìkejì ẹ̀kọ́ kejì tá a tún kọ́ mbẹ̀ ni pé tọ́mọ bá ti pọ́dún márùn yìí máa ń rántí nǹkan tó bá kọ́ tọ́mọ wa bá ti ń dọdún márùn ká tètè máa mú lọ sílé kí ó ẹ ti kẹ́sẹ̀ bẹ́ẹ̀. Okay ọba ò pé ọfẹ lọ ọba ò fẹ lọ bẹ ọwọ rẹ àwọn òde lẹkọọ ti yìí láì. ala bíbọ ẹka náà wọn jókòó láì báyìí. àwọn ọmọ òní wọn máa ń ṣẹlẹ̀. pẹ̀lú tí ó yẹ táwọn ti. wọn máa ń ṣẹlẹ̀ dáadáa. dáadáa. ọ̀rọ̀ bẹ́ẹ̀ tún gbádà yọ ọ̀rọ̀ yẹn ó ń ṣẹlẹ̀ dáadáa èyí táwọn rí wọn tún sọ yẹn ọ̀gá àti wàlẹ̀ ń táwọn àsọlẹ̀ kan yẹn yẹn ọ̀gá àtùmọ̀ fún wọn kọ́lọ́ǹkó bá ní kẹ́wọ̀n náà.

ṣùgbọ́n òun ni ó ti bímọ obìnrin bíbíbí ìyàwó wa wà lóyún tó fi jáde láyé tí wọ́n á lógún lára ni oríṣi ọ̀rọ̀ làwọn afárá sọ àwọn afárá ni wọ́n pín tọkùnrin ọkùnrinlẹ̀ tó di ẹ̀sìn tí wọ́n bá fẹ́ lógún lára nígbà tó kọ̀ bá ti ní gbèsè kan pínlẹ̀ tó bá padà yàtọ̀ tí wọ́n pín fáwọn yẹn. ṣé ọ̀pẹ wọn ti pín lé nìyẹn tó bá ti wá padà di pé kò tó wọn ohun tí wọ́n pín yẹn ọ̀pọ̀ jù wọ́n fẹ́ padà tó pín sórí àwọn yẹn tó kù lóbi wọn á fún lẹ́yọ̀kan yẹn wọn á padà pé yòókù lórí gbogbo àwọn yòókù. tọ́ba jẹ́ méjì àá ibi tí mọ́sálà wà náà nìyẹn. mẹ́wàá yọ̀kan ọkùnrin láti gbọ́ pé wọ́n pín lẹ́yìn sí ìmọ̀tò níbi. ẹ náà fẹ́ jáde sùúrù tá a bá fẹ́ jáde náà ká máa fara balẹ̀ jáde náà ẹ wọ́n ní ẹ̀hẹ́ ọ̀rọ̀ akíkọ́ wọn béèrè tó bá jọkùnrin ẹran méjì wọn fẹ́ ká pa tó bá jóbìnrin ẹran ẹyọ kan wọn fẹ́ ká pa tùmọ́rọ̀ ha rẹ̀ oríṣi ọ̀rọ̀ làwọn afá máa ń sọ ya lọ́jọ́ pẹ̀lú pé mẹ́ta ṣùgbọ́n bá gbogbo ẹ̀ ti sàárà òfin da púpọ̀ jù tó wáyé ní nǹkan Thank you. E orin dọdọ dọ́dọ̀ Abu Hurairah ẹ nígbè ní asaru wọn ń pè orin pa àwọn àwọn ẹni tí máa ń lo kíní ẹ kódà ìmọ̀ọ́mù náwá wíńdò sí ìbàyà àwọn náà lò ẹ bá lọ wo tíra àwọn ọba katira yìí tó níbi mọ̀kọ́ síwájú tọ́ba katira yìí tó kó sàdúrà fáwọn àti wọn ẹ wá rí fáwọn fàhábà lọ́dọ̀ ara wọn gan wọ́n ní gbogbo àwọn máa ń ṣàdúrà fún àbúrẹ́rà àtìyá rẹ̀ káwọn fi lè kó sínú àdúrà àti àbúrẹ́rà àti fáwọn sọ́dọ̀ ara wọn ti ṣàdúrà gbogbo ẹni yóò tọ́ bá ti ṣàdúrà fún ìyá òun àtọ̀. àwọn náà lè sọ pé ẹ bá ń tọrọ fún ìyá àti bàbá mi ẹ bá ti ṣe òṣìṣẹ́ òṣìṣẹ́ ti yín náà yóò sàbúrò wà nìkan lónìí